má ṣe. orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn jíjí tí mo jí lówùúrọ̀ mo bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ tọrọ rí owó lórí mi. I'll be. fi ilé mi ṣe bùgbé wá fọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé. orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire. Get down there! Get out! Get up! Where's the money? Where's the money? Where's the money? Where's the money? Where's the money? Where's it? No sleeping, no sleeping. Where's the money? Bẹ́ẹ̀ni eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó wà ní mọ́tò. Bẹ́ẹ̀ ó wà lẹ́yìn. Bẹ́ẹ̀ owó olówó ee ẹ gbà mí o ẹ jọ ẹ ṣàánú mi o ee eh, ee eh, ẹ gbà mí o owó olówó ìfàájú mi o fifty million naira owó mọ́tò ní mọ́tò ní o. hello around five when i dey something dey happen for my area na na na na na phone gbọ́ mi some guys carry car come wọ́n á rọ̀bù mọ́tò kan ẹ̀ obìnrin méjì ni mo rí pẹ̀lú ọkùnrin méjì ṣàyẹn tó wa mọ́tò náà fún mi ni ẹ wọ́n rọ̀bù mọ́tò kan wọ́n ti gba nǹkan ẹni ẹ ṣáà ìwà ń bẹ̀ ṣàbọ̀ mọ́tò plate number mọ́tò yẹn ẹ bá mi kọ sílẹ̀ Lagos plate number ni ok as I quote JJJ eight six eight FD mo office bọ̀ lọ́fíìsì yes JJJ eight six eight FD I dey come office now Okay. I dey come not today I dey come. gbó kí ló ṣẹlẹ̀ sáà rẹ̀ ní lọ́mọ́ ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ wàá rí tóbi ká máa ṣe nígbà lọ́mí sí ọmọ kí ni kò máa pàdé sí bẹ̀rẹ̀. ó ti pọ̀jù fún ẹ obìnrin sani. Ah, gbogbo ayé lè nù ó Baby, come in. Eh? That's my baby. Ayé bẹ́ẹ̀ bá dágbọ́n ẹ mọ́ ta mí. Ayé bẹ́ẹ̀ bá dòdò mi lọ. Ayé kókún, ayé pọ̀gbọ̀n, ayé pẹ́gbẹ̀fà. Ayé gbégbá bẹ́ẹ̀ bá dágbọ́n ẹ mọ́ ta mí ẹ má mọ̀ bẹ́ẹ̀mí lọ. ó ní ààyè bẹ́ẹ̀ bá dágbọ́n ẹ mọ̀ tàmí o òòyẹ̀. àlàyé bẹ́ẹ̀ bá dodo ẹ má mọ̀ bẹ́ẹ̀mí lọ. ààyè gbógun ààyè pọ̀gùn ààyè pé gbà mùráyè e, mùsáfáyé mùráyè e, mùsáfáyé o má gba lassa fever láàyè ìdọ̀tí ló fà á èkúté ilé ló fà á gbẹ́bọ́dì ẹ jọ̀ọ́ gbẹ́bọ́dì ẹ má gba lassa fever láàyè ìdọ̀tí ló fà á. wẹ́rẹ́ wọn nù. gbẹ́bọ́dì ẹ má gba lassa fever láàyè ìdọ̀tí ló fà á. gbẹ́bọ́dì ẹ eh, gbẹ́bọ́dì ẹ. Ah. pàdí mi afọ àná. ọmọ rìn kódà wọ́n ṣe lọ tán sí i. ọmọ ah! rìn ọmọ rìn. lọ́nà má bá mi ṣe eré má bá mi pàwádà. àwàdà kí ni àwàdà kọ́ kẹ́ríkẹ́rì ni wọ́n fẹ́ ṣàwàdà bẹ́ẹ̀ lánàá. ìgbà náà máa dé. wọ́n lè lo oṣù kan wọ́n lè lo ọ̀sẹ̀ kan wọ́n sì lè dé lóru. olúwa mi mo dẹ̀ ti lọ gba àwọn oúnjẹ sílẹ̀ o kí ni màá ṣe báyìí. gbé bọ́ díẹ̀ ọ̀gá bẹ̀rẹ̀ iṣẹ́ kan ní wọ́n bá parí wo. mo ń lọ àwọn òrèlé. Ah! ọlọ́run máa ṣàánú mi gbogbo wàhálà ẹ̀ máa jẹ́ kó já sásán kò sí wàhálà màá gbé bọ́ọ̀dì mi náà ni. gbé bọ́ọ̀dì ẹ̀ gbé bọ́ọ̀dì gba lásà fi bàbá àyè ìdọ̀tí náà fà á. ìyá kámi ó ń lọ síbi iṣẹ́ ọkọ mi ti ń lọ lágbára ọlọ́run ìbójú rẹ ọlọ́run pàdé òní máa da alọ́ máa da àbọ̀ máa sùn ọ̀ ẹ má pè é o ẹ dẹ̀ má gbàgbé owó ìyá bílíkì tá a jẹ o torí wọn àyẹ̀ mọ̀ pé kò ní èpò lójú ṣe ló ń fòun lẹ̀ pátápátápátá fún mi ẹ̀yìn ìgbà yẹn náà mọ̀ pé ẹ àná mọ́là gbogbo ẹyin àtọwọ búrẹ́dì àgbà lọ́wọ́ ẹ bó ṣe wá fún àṣẹsìn bí ẹyin náà túmọ̀ ìyá akíní náà àtúnjẹ lówó òró àtọwọ epo gbogbo ẹ bá mi fi sọ́kàn ẹ má yẹ kó tó máa fi wá àṣẹsìn gangan. ìyá ta mi kí ló dé ẹ ó mú ti yabiliki wa ó mú ti mala wa ó mú ti gbá wa ó mú tàwo wa mú sùúrù náà sọ fún mi kọ́ mú sùúrù fún mi torí mo tètè lọ síbi ṣẹ́ǹsì àwọn kọ́sítọ́mà dáadáa mi mo fẹ́ lọ bá wọn tí mo bá ti rí wọn lẹ́ni mo fún ẹ ní ìdánilójú pé jíjí ìrọ̀lẹ́ owó máa tẹ̀ ẹ́ lọ́wọ́ wà fún wọn àyanjú ẹ̀ kúrò. èmi mọ̀ pé owó ní dòrò lòsì bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ máa bójú rẹ náà pàdé lágbára Ọlọ́run mo ti fi ṣàdúrà. dádì èmi náà fẹ́ lọ school next week o. school bíi ti bó o. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ ó dá tí mo bá yín lé ẹ ó fi bí láàárọ̀ ìpè máa wá fún mi lówó mi láàárọ̀ yìí ẹ jẹ́ torí ọlọ́run òpin sọ̀rọ̀. ẹ bá pẹ ẹ fún mi lọ́wọ́ mi ni o ẹ fún mi lọ́wọ́ mi ni kí sùúrù ọmọ burúkú wo ni kí n rí sùúrù yìí wo ni kí n rí tí mo bá gba ìwo ni fẹ́ tí yẹn gbọ́rọ̀ mọ́ kí ni a wèrè wo. ẹ̀kọ́ ọ̀bọ̀ alájọ owó ṣe fún mi lọ́wọ́ mi jàre ẹ bẹ ẹ wọlé bẹ́ẹ̀ lóṣù wọn ò ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ẹ ẹ ti dẹ́gbẹ́ gbòdúrà kúlẹ̀ fún ẹ dẹ́gbẹ́ yìí ni wọ́n bá sọ̀rọ̀ yẹn lò ìyá mi ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹ ló máa jẹ́ lórí kí ló dé kí ló dé ọlọ́mọ ìjọba dà fún yá wọ́n mọ̀ jáwèé ọ̀nà àwọn fún mi lọ́wọ́ wọ́n tó sọ fún mi àbò ṣìdá èkó lè bàlágbà kó ṣe. ẹ sùúrù àti èlò yìí one thousand ni one thousand ni one thousand ni kò ṣe owó tó pọ̀ one thousand ni. mo jẹ ti nírò pẹ́tẹ́pẹ́ bá ti kiri jẹ́ máa fún lówó yín mo fẹ́ ṣe wá jọkọ̀ mi sí owó níta gbàgbà yóò dáa ẹ one thousand. bẹ́ẹ̀ ni gàrí ẹ̀ kọ́. one thousand naira lè ṣe aṣọ mọ́ bàbá yìí lọ́rùn. orí ẹ̀ ni o. ẹni tó tó bí yín lọ́mọ. bàbá mi àti àmì wọn kì í jẹ gbèsè. wà láì kò sọ bí gbèsè ràn wá ẹ fún mi lówó mi. ẹni sùúrù mọ́mí ẹ̀ ṣáà ní sùúrù ẹni sùúrù. ìgbà ló ti bọ́ náà tó wò ọwọ́ tó wò kì í ṣàjà kẹjẹ ló sọ̀rọ̀. ẹ bá dà fún wa ọlọ́wọ́ jẹ́ kó dà fún yẹn lọ́wọ́ á pèsè fún yín o. máa ń jẹ́ wọ́n kí ẹ bọ̀. ẹ lọ ṣe ẹ̀sùn dé wà lẹ́yìn. ẹ ṣe fẹ́ yín sí mọ́mí. dájú wọn ti tí mo dẹ̀ nígbà mo ń jáde lówùúrọ̀ yìí kí máa fàdà lágbàkó ó ra àgbàkó. ìgbìyànjú náà láti máa ṣe mo mọ̀ pé ọlọ́run àgbàjọ ọjọ́ kan ọlọ́run lọ́dọ̀ solution sí mo sì kọ́ ní fíbi sí. ọkọ mi àmọ̀kọ́ tó lọ fi ṣe jẹ́ káwọn ọdún. ilé o ọkùnrin ọ̀ọ́nìkùnrin ìrìkan ọdún mọ̀ọ́nì. ṣe rí ọ̀rẹ́ mi kan lójú ẹbí fún mi ó sì ní tí n bá débi báyìí wípé ọ̀rọ̀ mi ò di ayọ̀. ó ti dayọ̀. bàbá ẹ má jẹ́ ntàn yín ṣẹ́rí àti jẹ́ àti mo ní ọ̀tá mi lára hmm. kí n yáwó níbí kí n yáwó níbẹ̀ yẹn lójoojúmọ́ ìdààmú lọ́pọ̀lọpọ̀ gbogbo gbà ọ̀rọ̀ yìí ló mú kí n tàn yín wá mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ jẹ́ kèmí náà rí bá ti ṣe kí irọ́ náà gbé gbà mo fẹ́ di olówó bàbá. kí ló kọ rẹ. orí owó ló ń pè mí orí owó àmọ́ orí owó tó ń pè mí yìí kò jẹ́ fún mi. ifá ńlá mo rí wájú orí rẹ yìí ah, sùúrù bàbá wa àgbà tó ṣe sùúrù ohun gbogbo ló ní. Ah, orí owó tá ń pè ọ́ bẹ́ẹ̀ lọ ṣe yàn látòdì ọ̀run wà. sùúrù kínkín báyìí lọ́kù kódà ẹ̀yìn lè ka ọdún tó fi wọnú ọlá rẹ. ó gbé ìwọ ẹ̀yìn wo bóyá jáde ó tiẹ̀ kún. kí ní ń bẹ lẹ́yìn rẹ òbí òṣòwò sọmọ adíáfádìgún tí ó dáná rẹ túnde òrìṣà ṣe adigun tàn sílé o adigun tàn sọ́nà wọn mọ̀ pé náà rẹ ladigun tàn ó ní mi ò kánjú ojú wo kàn mí ẹni ojú bá ń kọ́ ọmọ bá tiẹ̀ lọ adé afẹ́rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí ó gbégbín níyàwó ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ dúró kó mú gbìn sáyà. ọ sì sùúrù mi ọ dèbí ọ̀la rẹ ọ̀la rẹ ní bẹ lọ́ọ̀kan yìí kínkín báyìí ló kù. mi ò lè ṣe sùúrù mọ́ sùúrù mi ti bọ́ kì í ṣe sùúrù kì í ṣe sùúrù kì í ṣe sùúrù ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àtijọ́ àti mú ní mi lára. Ah, bàbá ṣẹ́rí ẹ jẹ́ ká gbé mo fẹ́ di olówó kíákíá kíákíá. mo fẹ́ sẹ́sùn ayé. bẹ́ẹ̀ ni bàbá. mo fẹ́ ṣòwò bẹ́ẹ̀ ni bàbá ẹ ràn mí lọ́wọ́ bàbá yẹn ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. tó bá ṣe pé lóòótọ́ ló fẹ́ ṣòwò gbogbo ara ń gbọ́ kókó fi ṣayé ọ̀ ní owó ọ̀hún tẹ́rù ọ̀ bà ẹ ṣeun. àwọn nǹkan kan wà tí kà fún ọ lọ ṣètò kó wá. lóòótọ́. ọ àwọn èkì. àwọn èkì òbò tútù òpó tútù ìbòjú ògbín ìbòjú ògbín àti àwọn nǹkan míì nǹkan míì tá a wà tọ́ ò ní rí ọkàn lè ṣètò owó tá a fi wá ni. ó dà bàbá gbogbo nǹkan tẹ́ kálẹ̀ yìí kò sí yọnu agbára rẹ ka. máa lọ struggle nísìnyí láti make sure pé owó yẹn kó tẹ̀ mí lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ kà sílẹ̀ yìí ni màá mú wá fún yín bàbá ẹ ràn mí lọ́wọ́ mà lọ struggle iṣẹ́ tí mò ń ṣe yẹn mà tẹ pamọ́ṣẹ́ yẹn mà lọ hustle níwò yí ọ̀la mà kọ̀ sí bàbá. orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yan. yakari baba kakuta sanu sanu yóò wá. ẹ wo ọ̀rọ̀ etí sún mi eléyìí yẹ kó máa bá irú àwọn ẹ̀kọ́ máa wa gbé ọ̀rọ̀ etí sún ó ti sún mi ẹ jẹ́ kó máa lọ kókó nílẹ̀. omi òun sọ̀rọ̀ àbòkí ẹ̀jẹ̀ wo lé àbí ó yẹ kó fi kẹlẹ̀ kẹlẹ̀ bẹ̀yẹ ó yẹ kó fi wẹ dédé yín ni wọ́n àtọkọ ẹ̀ tọ́ ẹ̀ gbéra yín lórí owó yẹn ó yẹ kó fi kẹlẹ̀ kó fi wẹ̀yìn ni ẹ jẹ́ owó lé ọdún mélòó lọ ló jẹ́ owó lé owó ló jẹ́ mí. bí n kò bá ṣì rárá sẹ́yìn hm. láwọn tó ìyàwó rí owó hm. owó lé ọdún kan gbáko lọ jẹnu lé yìí wọ́n ti wá sọ bí di refugee camp wọ́n jẹ́ owó lé wọn ọ̀dẹ̀ fẹ́ san owó lé mí ìmọ̀rú tiwọn. jẹ́ kò sí ọkọ ẹ̀ lé náà lé. wọ́n máa wọ àlé wọn ní jáde gbèsè lọ́jọ́ lójẹ́ kọ́ jáde. bàbá orí owó ní gbèsè ẹ̀ bàbá orí owó ẹbọ tá ń bí ẹbọ tá ń bí gbèsè yìí ti pọ̀ ju ẹ máa bọ̀ ká wá ṣàkáàtì fún wa gbèsè yìí pọ̀ ẹ má sọ pé kí n ní sùúrù jàre. ó sì bá yẹn múlẹ̀ báyìí n kò mọ n kò rírú ẹ̀ yìí ah, ah. jáde má bọ̀ má bọ̀. nínú ní onílé kí àjẹ gbèsè ọdún kan kí ló dé ẹbẹ́ bá yé ẹbẹ́ bá yé bàbá lálọ́ọ̀dù jẹ́ ní. ẹ òun ọdún wọn pè lórí owó owó lé mi dà torí n kò bá yíyàwó ẹ lọ́rọ̀ rárá owó lèmi dà bọ́n ṣe máa máa dàgbà òṣì ni ẹ̀rí ẹni bọ́ nílé lẹ́kí òye mi o bọ́n ṣe rí gbẹ̀dẹ̀mú gbẹ̀dẹ̀mú. àbẹ́rẹ́ rí tọ́kúnlé tọ́kún tàbí ọ̀dẹ̀ yìí. bàbá landlord. mo gbọ́ ẹ mo gbọ́ ẹ. mo fọlọ́run àlàyé mo fi bẹ̀ yín mo ń retí owó kan lọ́wọ́ àbúrò mi tówó yẹn bá ti tẹ̀ mí lọ́wọ́ tábúrò mi bá ti fún mi màá tètè kún ó fún yín ṣe bó wọ ọdún kan péré ni mo jẹ yí bàbá. bẹ́ẹ̀ni àti ẹ mú sùúrù. àti wípé ìgbà tá à ń sanwó fún wọn náà a máa béèrè rìsíìtì lọ́wọ́ àkọ́bí wọn ní fún wa kódà kan àbóyá jẹ tó wọ ọdún kan. ṣé ń gbọ́ sọ̀rọ̀ rẹ lé ìlẹ́nu ìyàwó sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ rìsíìtì ló délẹ̀ yìí ọ̀rọ̀ rìsíìtì ló kọ́ yìí ẹ jẹ́wọ́ lé ọdún kan ẹ wà solutions ojoojúmọ́ náà sọ pé àbúrò yín àbúrò yín ṣé náà jáde ẹ̀dá làbúrò yín gbé mi òrówó mú wá láti jọjọ́ yìí kí ló dé wàdé. wo bí mo fẹ́ sọ kíní kan fún yín pé kò bá gbé yìí kọ́lẹ̀ padà sàbúlé ẹ gbọ́ àbẹ̀ dàrún ẹ padà sàbúlé dandan kọ́lẹ̀ fi gbẹ̀kú ẹ wo bí ilé ìtẹ́ ìwò yìí owó mo fẹ́ fi túnṣe ẹ wo gbogbo páànù gbogbo yẹ gbogbo ẹ̀ ti jára owó mo fẹ́ fi túnṣe. bàbá láńdọ̀dù wọ́n ọmọ ni wọ́n fẹ́ bá ti ń jẹ́ ni wọ́n mọ̀ pé ògùn ojú yín báyìí lẹ́ẹ̀ fi kọ́lé yìí. wàá dà fún yín mi kò kò pàtàkì fún ẹ ní bàbá mi ló tiẹ̀ nílé ògbọ́n wọ́n ti fi ń bú mi lẹ́yìn. ó ti yé. káwọn lọ kọ́ tí wọn. ẹ kọ́ lọ kọ́ tí yín. bàbá láńdọ̀dù ẹ ṣàánú wa a máa fún yín lówó ṣẹ̀rí tí àbúrò mi bá ti mú wá báyìí owó yẹn á tẹ̀ yín lọ́wọ́ ẹ dákun. bàbá ẹ wò ó dá mi lójú pé bàbá ọkọ mi ò kì í ṣèlérí kó máa mú iṣẹ́ a máa fún yín ṣé bí wọ́n dúkan ni a sún. wàhálà tí ẹnìyẹn owó lèmi mo fẹ́. bàbá ìsókè ẹyin náà ní pé ká máa yọ ìgúsí mi láṣẹ bẹ́ẹ̀ náà jogún lé ni. bẹ̀bẹ̀ mi rí nǹkan jogún wo bí ilé yìí mo mọ̀ pé mo jogún ẹ̀ ní ewó lẹ̀ yìí jogún ẹ jogún ẹ jogún wíbẹ̀rù. oṣù o bẹ́ẹ̀ ti kiri tẹ wájú tẹ wá ń pèrè lórí owó. tọ́lọ́ ò lè ṣe ẹ̀ ń sún bọ̀kú bọ̀kú bíi bẹ́ẹ̀ kiri tẹ̀ ń hanrun níjọ́ ló hàrùn ìjọ́ àgbà tí mo wá báyìí mo tẹ́tí mi báyìí jò ló ń harun bí ẹlẹ́dẹ̀ ló yẹ bàbá láńlọ́ọ̀dù mo ní màá fún yín lọ́wọ́ yín à ẹ dákun ẹ. àbí aṣá ìgbọ́nà pẹ́ jọ náà ni. ìwọ ló fadédé tó wà lẹ́yìn o. ọ̀ bàbá láńlọ́ọ̀dù mo ti ní kẹ́ ẹ má bínú sí mi tó bá jẹ́ mi ti mọ̀ láti bẹ̀rẹ̀ pé irú àwọn èèyàn báyìí ló máa padà dà ṣàgbẹ̀ lójú yóò nu ẹ ẹ̀rí bọ́ ṣe pọ́n ni. irú irú ń bọ̀ wọ ọmọ náà ìṣẹ̀kí báwọn mu lẹ̀ kó. lọ́rí ròmú ròmú ìyá ẹ̀ lọ́rí tí mo jí lówùrọ̀ mo bẹ́ẹ̀ lẹ́dàá mi sọ̀rọ̀. pé má bá ti ṣe máa rọ́nà gbégbá. tọrọ orí owó lórí mi. orí owó ìwọ la rí báyìí láti yẹjọ́ yìí ah, ah. kí ló dé àti wà tàbúrò ẹ àti ìgbà tí bàbá yín àti ìyá yín ti kú láàrin lábúlé ìmọ̀ gbogbo ilé ló ti gbó tán ìgbogbo orí wíńdò gbogbo ẹ ló ti gbó tán kí ló dé ẹ sá lọ fún wa ni ìyàwó ẹ̀ ń ọmọ ń àǹtí mi. ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ má bínú sí wa kódà àti jẹ àti mú ó nira wíwá tí mo wá síbí báyìí mo yáwó wa ni ẹ dákun mo bẹ̀ yín. ọ̀yáwó wa bẹ́ẹ̀ kó o bá gbé ọmọ ọ̀bọ̀ lábúlé gbogbo èèyàn bẹ́ẹ̀ kó o bá san ọ́ tó san gbogbo àwọn yòókù lọ tí ó sanwó ọ̀bọ̀ lábúlé. àbí o kí ni gbogbogbò lé gbogbogbò orí owó àríyàwó àárọ̀ ọmọ àárọ̀ ilé àbúrò ẹ bẹ́ẹ̀ kó o bá ti gbé ọmọ àbọ̀ wá sí abúlé o. orí owó ah. orí owó ah. mo sì mọ̀ dájú pé lágbára elédùà orí owó tó ń pè ọ̀hún yóò gbé ọ. àmì àṣẹ o. orí owó olórí ẹbí ọ̀gbọ́ àṣàtúnṣe bá bá ọ̀bámọ̀ ṣe é ṣan àmọ́ kàlérí ni o bí là ò bá sì ṣe é gbé àmọ́ gbé làlà ah. bí kò bá ṣe é gbé ọ̀rọ̀ wa mọ̀ padà bọ̀ lábúlé. olórí ẹbí àǹtí mi a ṣàtúnṣe ẹ fún wa nígbà díẹ̀ sí a ṣàtúnṣe. owó àpèkánu kò owó ní sọ́bòjì mo ní owó. ṣe kí ló ṣe. Ah, mọ́tò dámilọ́lá. kí ti bò ó. ó ní mọ́tò gbà ọmọ mi. ibi bò. orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn ó orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn ó bọ́n ṣe wà ń sì bàbá ọkọ mi lè fún wọn lówó pé kan fún wa wọ́n bá fi lọ raṣọ ṣé mo fẹ́ nà wọ́n sí ni ẹ ká lè dúpẹ́ wípé ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà ẹ bá mi já dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o ojú ò ní tì yín tó bá fún yín tẹ́ ẹ̀ fi jíṣẹ́ nǹkan tọ́lọ́ ń bá lóyún tẹ́ ẹ̀ jẹ́ kọ́lọ́ ń lóyún nǹkan ṣùgbọ́n whatever the case ọlọ́run apọ̀ yín bí ìyá oníjẹ yín o ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ọmọ mi á kí ah, ah. n dúpẹ́ ara yín ẹjẹ̀ ń dúpẹ́ ẹjẹ̀ dúpẹ́ oníjẹ̀ dúpẹ́ ẹjẹ̀ dúpẹ́ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ òótọ́ ẹjẹ̀ ń tètè máa lọ o. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àbúrò mi ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìgbésí ayé wa ìyàwó mi ojú ojú tiẹ̀ ah, ọpẹ́lọpẹ́ ẹ̀ bí kì í ṣe sọ́pọ́ọ̀tì tó ń fún wa yìí náà tí àbúrò wa náà lè ń fún wa kí bàbá máa sọ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe ìyàwó gidi ní ẹ ọjọ́ òní tiẹ̀ o ṣe o o ṣe o ṣe o àpọlọ́sí ni o. tẹ́ bá ti dé ọ̀hún ẹ jẹ́ kí n mọ ohun tẹ́ pè mí o ok ẹ bá mi kí bàbá ọkọ mi pé mo rọ́wọ́ wọn o ẹ ṣe èmi náà pé wọ́n bá mi káàbúrò mi o. agbọ agbọ ẹ rà pẹ̀lú àwọn ọlọ́kadà yẹn o. mo ti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin náà ṣàlẹ ẹ wáṣẹkù ṣẹyìn àbúrò ilẹ̀ pariwo ilẹ̀ pariwo tó ń ṣe gbogbo ẹ̀yìn sí ẹ̀yin náà ṣe bí ọkàn orí owó náà ń pè yín ẹ má ìkórè owó dòrò lòṣì. ṣé kí n lọ jalè ni. ẹ mi ní pé kó jalè orí owó o àmọ́ mo ní pé kò dọ́bù ọ́zọ ẹ̀ ni ẹ wáṣẹ́ kúṣẹ́ kó ìwọ náà lè kẹ́nu ẹ lè tọrọ nínú ilé. gbìyànjú òkè ẹ yà wọlé lọ. Eh, ó ní ààyè bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ tàmí o òòyẹ̀ àlàyé bẹ́ẹ̀ bá dodo ẹ mọ́ gbé mi lọ. ẹ tèmi ṣe rí client mo ṣẹ̀ṣẹ̀ mú ìsìn lórí client ẹ kí wọ́n máa láìpẹ́ náà ṣe tí ti nírú kílẹ̀ǹtì láàrin ọdún kan ó ti tán. bó ṣe wà yìí mo kàn ń bẹ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ torí pé bó ṣe wà yìí láàrin wa yìí òun gbóná gan àwọn ọkọ̀ tí wọ́n gidi gan báyìí o. Ah, torí sáìdì tó ṣá yẹn mi nǹkan sọmọ ẹni o àti díẹ̀ ta ni mo ti ń ṣá ah! ọlọ́run tó máa fi di bí ọ̀tún lábà yìí èmi kò máa mú irú iṣẹ́ yẹn ọmọ màá ti họ́ọ̀tì jù. Ah! <laughs> ẹ mọ iye sáré fún mi níṣẹ́ bíi fifteen thousand dollars. Fifty thousand dollars ọlọ́run tí fifteen thousand bá lọ drop by lásán ọ̀gbẹ́ni kí a máa gbàgbóró jẹ́ o. kí ló sọ yìí na we dey hot na i know na àwa la ń pọ̀ champagne. i trust you. dábọ̀ díẹ̀. dábọ̀ díẹ̀ jọ. tuale. dábọ̀ di ẹjọ́ lẹ́mọ̀ di ẹ lẹ́mọ̀ di ẹjọ́. lẹ́mọ̀ di ẹ lẹ́mọ̀ di ẹjọ́ lẹ́mọ̀ di ẹ. kì í pọ̀ jù lọ báyìí. àwọn kí ló dé mo wá síbí báyìí ní ìjẹta mi ò báyìí ṣé kò sí ẹ mọ̀ pé àwọn ọmọ bọ́ọ̀lù a ti wọ tán a ti wọ gbòòrò lọ́n ti wọ. a ti lọ ti wa. bàbá fẹ́ràn pé a kì í jókòó alẹ́ nílé àá náà wọ gbòòrò lọ pé ká lọ fẹ́ ń jọ sóyè yín fẹ́mọ̀ sóyè tó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ ìjẹ́kẹ́ bá wà dà ọ̀dà ọ̀dà. ẹ ṣẹ́mọ̀ gbogbo àwọn ìdọ̀tí tó wà nílé lassa fever ló ń fà àwọn èkúté yẹn lassa fever ló ń fà fẹ́ràn kò gbogbo ẹ̀ síta. sí dọ̀tí nílé yìí. à ní dọ̀tí bàbá ẹ mú ilẹ̀ mi kanlẹ̀ a lè ní dọ̀tí inú ilé kàtọ́ fi pa àní dọ̀tí ẹ yẹ kẹ́kọ̀ọ́ láti bàtà àti sí láti ijọ́ mẹ́ta yẹn a lè ní dọ̀tí tó ti yé yín bẹ̀tí mímí kanlẹ̀ yín yẹn ó yé mi tó ti yé yín mò ń bọ̀. àbẹ́rẹ́ mi. yé bọ́ díẹ̀ yé bọ́ díẹ̀ yé bọ́ díẹ̀. èmi náà ṣé wáyé ọdún kan lè fún mi ní àbítí bò ó. ẹ kàn lọ fi yẹn gbádùn tó bá dùn ọ̀tún là ẹ ti padà wọ ẹ ti gbọ́. ó gbọ́ àbá ìrora fún àbá tó lọ pé sówó ilé ọdún kan àbówó ilé kele kan ẹ kàn fẹ́lẹ́ yìí fílẹ̀ ń jọ ni. ó dàbẹ́ sẹ́mi màláìka ọlọ́run lẹ jẹ́ fún mi ojú òní tì í ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ̀rọ gbogbo tẹ́ bá ń tẹ̀ báyìí ó máa jẹ́ fún yín lágbára lọ́wọ́ lọ́wọ́. ló ọ̀rọ̀ bá. àwọn màlá Èèmọ̀ di. Èèmọ̀ di. Olú àlàyé. Àlàyé. Ọmọ ọ̀tá ni wọ́n ti sẹ́yìn lọ́wọ́. Ẹ ṣe púpọ̀. Ẹ sọ àlà. Bí bàbá rẹ̀ bí bàbá mi ẹ̀ ń bọ̀lẹ̀. Ọmọ ọ̀tá ni wọ́n ti sẹ́yìn lọ́wọ́ àwọn tí mo rí ẹ̀rí àwọn tí mo rí ẹ̀rí o àwọn lílì ó ga jù. ẹyọ màá sọ bẹ́ẹ̀ kó kò pọ̀. akọ̀nìkà yọjú náà ni. ó yà òbẹ́ẹ̀bì òbẹ́ẹ̀bì òbẹ́ẹ̀bì. sọ́fẹ̀. bébì ayé gbógun ayé gbógun ayé pé gbà mùráyé mùsáfáyé mùráyé mùsáfáyé. torí lè tẹ̀ bá wá ń sìn kò lè wẹ́ẹ̀kì because ọkọ mi ó ní project kan tó ń wọṣu so mi ìdẹ lè òun mi ìlè béèrè owó lọ́wọ́ ẹ̀ tí ò bá parí project mi so ilé ìtẹ́ bá wá ń sìn lè wọ́n kó mi lè sọ fún o ah, ó bẹ́tà kẹ lọ ní sùúrù. àǹtí hmm, mi tó bá tiẹ̀ sún lọ́wọ́ ọkọ mi jẹ́rìí yìí ni wọ́n máa wà lọ́dọ̀ tì lẹ́yìn. Ah, mo ti tèmi má tilẹ̀ mo ti tèmi mọ́ sí. báwo tọpẹ òru lẹ́yìn fi wọlé ni. tráfíkì ẹ̀mí ni mo ti wọ́n nìyí pé kí má máa fòrò wọlé mọ́ tí wọ́n gbé táìmù ara yín dáadáa ni ẹ ti dé kí tráfíkì tó mú yín lójú ọ̀nà ẹ má fòrò rìn ẹ ti gbọ́. tí wọ́n sì kọ́ mẹ́ o sáà fẹ́ fọ́ ọmọ mi máa ṣe ọmọ ọ̀dọ́ nílé àbí. ọmọ ọ̀dọ́ wa wà mí ṣe máa fi fẹ́. kí ló mú. Um, lẹ́sìn tí mo ní kẹ́ ẹ̀rọ rẹ̀ fún kan. ẹ o mo ti mo ti ní kó lọ bẹ̀rẹ̀. kó lọ bẹ̀rẹ̀ àbí gbé lọ wa lọ ẹ̀rọ rẹ̀. okay i'm sorry màá gbé lọ. you have to go to lesson okay. Um, ìgbà lẹ́yìn lọ. Ah, pé ká ti lóun ṣùgbọ́n ó ní àrùn kẹ́ ẹ̀ tí wọ́n ti tí bá dọ́fíìsì máa ṣe orúkọ sí mi ìlè dúró mọ́ i have something very important mo to attend to tó So, mi fún ọ ní one fifty. Oh, ah, rẹ̀ ah, ah, ṣe sí àdájúdá mi ẹ̀ ṣe ẹ̀ ṣe olóòmà olóòmà it's okay it's okay màá send owó ẹ̀ sí àkáǹtì. buy you what sọ fún ìyá ẹ̀kọ́ drive ẹ lọ visa. please daddy. lọ lẹ́sìn mo sọ fún ẹ. lẹ́tà o ẹ yé sà yá. ọmọ dájú ẹ̀kọ́ mo ṣe eré òun nílò jọ. síbi iṣẹ́ ti rí sí iṣẹ́ ti rí sí. ẹ pẹ̀lẹ́ ó ti tó ó ti gbọ́ ah. ẹ ṣáà ti fẹ́ gbowó. ẹ yẹ kí n sọ ṣe dá wa tó bá wà lọ́wọ́ yín tí a bá ní. kí n wá wù ẹ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí jẹ́ máa kọ́ dédé máa wò ó ni. ọ̀rẹ́ mi kan ló sọ fún mi pé òun bọ̀ ládùúgbò yìí bá ṣe yá abá wa èmi ò lè stand the go slow yẹn. ok àbó rẹ̀ yín tẹ́ máa sọ pé ń gbé ládùúgbò mi ẹ jọ ó dọ̀pù yẹn bó lè ṣe bí ìtàn àwọn dọ̀pù tó àlẹ́ express yẹn. àfi gbọ̀n ah. ó pọ̀ tó jẹ́ pé ẹ̀mí mi ò lè mi ò lè drive rẹ̀ bí òun ṣe abá wa. èyí ti ẹ̀ ṣé tẹ̀ ẹ̀ nífẹ̀ẹ́ mi tẹ̀ béèrè mi. Ah. ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò tó torí kí wá kí ẹ. òótọ́ ni ó tiẹ̀ tó torí ẹ tiẹ̀ ṣe ẹ nífẹ̀ẹ́ mi nǹkan tó máa ń pè ní ọmọ ìyá nìyẹn ọmọ ọba ló máa ń ba ọmọ ìyá ò kì í yà. ọkùn ọmọ ìyá ò ní jẹ́ alágbára ọlọ́run. dámdám my baby come now kí ló ń ṣẹlẹ̀. kò sí ọkọ tó ń ṣe àǹtí mi ṣé mo kọ tó ń ṣe ọmọ yìí ó ya ọ̀lẹ gan. ọlẹ́ àfàjọ ni kò fẹ́ ṣiṣẹ́ ni ọ̀lẹ yìí ni kó ṣẹ̀sùn bíi lọ́rùn lọ́rùn kalẹ̀ kó máa jẹ kó máa mu hmm, hmm, hmm, ó ní ẹ wo bàbá yìí ó sì bá tiẹ̀ lọ e, èmi ò mọ bí tó ti rí ọ̀lẹ lára bó ṣe wà èmi ò ń ṣọ̀lẹ yìí náà mọ̀ bàbá yìí náà dẹ̀ kì í ṣọ̀lẹ gbogbo ọjà pátá ló ti tà síta ẹ ṣàtọ̀ kó lọ gbowó mi fún mi. àdùkẹ́ àdùkẹ́ ṣàbíàmọ ni ẹ ṣá ó yẹ ń béèrè ọmọ tó ní àksidẹ́ǹtì ọ̀kadà láìpẹ́ yìí tó ní iye ọjọ́ tó lò ní hospital tó dé tàìdé tó ní kó máa kiri omi káàkiri ilẹ̀ ayé ò bá ládánwò ṣe ṣé bọ́kadà ló gba ọlọ́run ní jẹ́ kí nǹkan tó rí nǹkan kan burúkú o kí ló tó jẹ́ o ti ẹ̀ jẹ́ o fẹ̀dọ̀ lórí òróǹro kí ló dé. ẹ wo ẹgbẹ́ bó ṣe wà yẹn ó ti ta five crate láàárọ̀ yìí bó ṣe wà yẹn ọmọ yẹn ọwọ́ mi ló mú ó ń ṣiṣẹ́ ibi jama machine eléyìí ọ̀lẹ́ ni. èmi ń sọ fún ẹ sórí mo sọ fún ẹ lẹ́yìn ayé ò bá ládánwò ṣe o ọlọ́mọ jẹ́ àrí nǹkan burúkú o ọlọ́mọ ayẹ̀ká ayé pààyàn tí o ṣé torí owó náà ni tí ẹ̀gbọ́n tó wá jẹ́ torí owó ni. ṣé mo sọ fún mi pé àbúrò bàbá ẹ̀ àbọ̀nà òṣèlú láti rọ̀ lọ sí i kí ló tún wá kù kí ló dé. ìwọ lọ máa ṣèkọ tó ń ṣe èwo ni wọn á gbọ̀n wájú mi àbí kó wá parí ẹ̀ ìwọ ló ń bá sọ̀rọ̀ ọgbẹ́ ṣe jù wọ́n ju wọn lára ọlẹ́ òṣì. mo jẹ́ ń sọ fún ẹ sórí ìtò ìdánwò lábẹ́ ilé tí àwọn women rights activists tó bá gbá ẹmu child abuse of the girl child wọ́n á gbá ẹmu báyìí ó tó rí ọmọ ẹ wò ojú wò wàá ṣe báyìí. mo ti gbọ́rọ̀ yín. ah mo ti gbọ́ ọmọ ọlọ́mọ màá máa fọwọ́ rá lórí mo ti gbọ́. ó dáa ní létí ẹ̀kọ́ àbúrò ọkọ ẹ tó sọ pé òun fẹ́ máa help ẹ ṣé lóun help ẹ mọ́ ni. Hmm. àǹtí mi ṣe ìlú òtítọ́ àti lódodo wọn ò sí mi ẹlẹ́dàá wọn wà ń bí o ṣùgbọ́n adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ní ò jẹ́ ká mọ̀ àǹtí mi ẹ̀yẹ ká ti ibì ṣàná kíyèsí oògùn ṣe rí bàbá ọkọ mi bó ṣe ń ṣe fún wa tó ṣé bẹ́ẹ̀ níjọ́ mẹ́ta ló sanwó ilé tá à ń gbé yìí. ẹ̀yìn yẹn náà tún gbà àwọn bùkátà kankan tí jẹ́ pé kò tiẹ̀ wọ́n sí gbogbo èèyàn ó gbìyànjú ṣùgbọ́n àǹtí mi. Hmm. àdùkẹ́ ṣó complain. Ah, kò complain. tí o bá ti complain ó ti tó ọmọ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí. àǹtí mi ṣe mọ̀ pé tí ẹ̀rù bá wúwo jù lórí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ máa dàlú náà. ìyẹn ọ̀gẹ̀dẹ̀ tí ẹ̀rù bá pọ̀ lórí ẹ̀ ṣó sọ fún ẹ pé ẹ̀rù ni tiẹ̀ pọ̀ lórí tòun ni. ẹ àǹtí mi oníjìyàn òní mo gbé bùkátà wá ah. bàbá ọkọ mi bá mi gbọ́ bùkátà mi ọ̀la gbé bùkátà wá ọkọ wa bá wa gbọ́ bùkátà mi ọ̀tún la mo tún ń lọbẹ̀ ẹjọ́ ìgbà wo làbùkù òní tọ́ sí mi. ọmọ là ń sọ̀rọ̀ èyí o. ìgbà wo náà ní kàn mí lábùkù àǹtí mi ẹ bá wo ìyàwó ẹ tó jẹ́ wípé èmi ni mo gbà níyàwó tó yẹ pé gbà máa fẹ́ kò ṣẹ̀yìn mi o ó kọ́kọ́ ṣe dáadáa nígbà tó wọlé wíwọlé tó máa wọlé tán báyìí ẹ wò ìwọ̀nba yìí pé ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n fún wa lówó báyìí ó bẹ̀ sí ṣe rádàrádà òṣì ní bí má kí bá wọn máa ṣe ó máa rún pa ó máa rún ẹsẹ̀ báyìí bí pàtó jẹ́ pé kì í ṣẹlẹ̀ ẹ̀kọ́ náà lájọ́ tẹ̀. ṣùgbọ́n èmi ti gbọ́ gbogbo ọ̀rọ̀ bóyá kí n tún pè wọ́n pàtó nídìí owó. Táyọ̀ sí wetin like this wo mọ́tò blue yìí mọ́tò yẹn o mọ́tò empty. o ṣọ pé kọ́mọ tẹ. na him i give you ọmọ fún ẹ. ṣùgbọ́n ṣojú mi. ọkọ tó bá ti bá dé ẹ̀rọ yẹn máa ti lọ́mọdé ẹgbẹ́. ẹ̀mí àníjẹ́ kó ń bọ̀ pàǹtẹ́. àwọn kò tẹ kò fura fílẹ̀ eléyìí gbọ́dọ̀ ń kàṣà tó. eléyìí mo ṣe wà fún ẹsẹ̀ tó wà lẹ́nu. ayélujáyé a máa nílé ìmúṣẹ eléyìí ah, ah. òun ni sẹ́ ọkùnrin náà dẹ̀ ló wà. ok ok ok ká fún ọ láàyè wẹ́dọ̀ náà tẹ̀ fún ọ ní mọ́tò yìí fúlù òjò gbé sílẹ̀. Iṣẹ́ ti yá mi. Ah, ah. Iṣẹ́ ti yá mi. Ah, Màá lélẹ̀ yìí sẹ́yìn. ẹ kí ló máa ń ṣẹ̀yìn èèyàn tẹ́ kì í mú àdéhùn ẹ ní múṣẹ. ṣé táyìm sọ ni. ìjọ ẹ má bínú èmi àtàbúrò mi mú láti dúró dè ní kó bá kó bá mọ nǹkan tí mo wá ṣe ń bìbà ṣẹ̀gbọ́n ẹ má bínú ẹ wo òkè lọ́hùn lọ́hùn la páàkì sí èmi gan ti ń wò yìnyín ẹ má bínú ṣẹ̀gbọ́n ẹjọ ẹjọ ìdí ẹ̀ náà ni mo ṣe wá ní alẹ́ báyìí kó má jẹ́ ojúmọ́ ọmọ la máa gbé yín wá torí gbogbo àwọn aládùúgbò ìwọ pátá náà mọ̀ wá wọ́n mọ̀ mí wọ́n mọ̀ àwọn àbúrò mi wọ́n yìí is a big estate bẹ́ẹ̀ ṣe ń wo yìí bàbá wa ní a lot of land tó yẹ pé gbogbo ẹni àwọn àbúrò mi ṣe náà ń gé kúkúkú báyìí náà ń ta dànù àbí mo kúrọ. ẹ kọrọ ẹ̀gbọ́n mi oh. torí ẹ la ṣe tàn yín wá a ti mọ̀ pé ẹ̀yin lẹ lè ṣe iṣẹ́ yẹn ẹ̀yin lẹ lè ṣe torí ẹ la ṣe tàn wá forty acres la ní síbí báyìí. èmi ni mo lè ṣe. ẹ̀yin lẹ lè ṣe mo ṣe rí yín gan mo fọ́ fún yín ah, ẹ gbàgbé yẹn jẹ́ ká sọ̀rọ̀ tó wó ah! torí owó gangan ni kókó. mo jẹ́rìí wa ah, Àbíkẹ́ <laughs> ìwọ láyé ẹ wọ ẹ má bínú ṣe ti gbọ́ bàbá mi. tí n bá gbọ́ yín yé dáadáa <laughs> ẹni bàbá yín yes. ó ní tó forty acres of course níbi tá a wà yìí yes. àwọn ẹ̀gbọ́n yín dẹ̀ ti tànú ẹ̀. yes bẹ́ẹ̀ ni o sà wọ́n rò pé obìnrin ni wá ni wọ́n wá ń ṣe wá bó ṣe wọ́n ti ta gbogbo ẹ̀ tán torí ẹ̀ la ṣe mú wá ṣe mọ ilẹ̀ yẹn ẹ̀yin la fẹ́ kọ́ ẹ bá wa handle ẹ̀ kéde máa fún wa tẹ́ bá máa ṣe nọ́mà pẹ̀lú wa wa gan rẹ́dì láti ṣe nọ́mà. Ah. ok wà á ṣe nọ́mà pẹ̀lú mi. yes o. ẹ wà ok ẹ ah. wà ok ẹ ṣe rí ẹni tó direct yín wá bá mi o ṣe mistake o ah, èmi ló ń pè ní àjẹtì hmm. ọbẹ̀ dísù èèyàn kan ò lè jẹ mí o kò ṣeé jẹ ó ti yé yín èèyàn kan ò dẹ̀ lè pa mí oh. ṣe rí ilẹ̀ bàbá yín yẹn hmm. èmi á wá make sure pé mo bá yín gba gbogbo ẹ̀ ah. ṣe rí gbogbo àwọn tó ra ilẹ̀ dádì yín yẹn gbogbo èyí tí àwọn ẹ̀gbọ́n yín ti bùtà yẹn àwọn máa tún lẹ̀ ah, ẹ ṣe torí ẹ mo ṣe fọ́ fún yín yéso torí ẹ̀ mo ṣe fọ́ fún yín mo fọ́ fún yín bàjẹ́. mo kó jẹ rush rush indomie ni. àní kò ṣáà ti ṣe kí ni kò wọ ní kókó. anyway kò tẹ ẹ wá sí problem ṣẹ́rí tó bá di àárọ̀ ọ̀la ẹ wá bá mi lọ́fíìsì ẹ wá bá mi kẹ kó gbogbo dọ́kúmẹ̀ntì ẹ bá ní nípa ilẹ̀ yẹn. ṣé bàbá wa tiẹ̀ ní sí ọ̀fọ̀ ọwọ́ mi gangan ló gbé wà. àyẹn ti easy. gbogbo àwọn rìsíìtì tó yẹ kí tó ti fún wa tá a tún fẹ́ tún ṣe gbogbo ẹ̀kọ́ pátá àkódá ni ṣe ti gbọ́. tó bá dàárọ̀ láì kó gbogbo ẹ̀ wá bá mi. a ní lọ́ọ̀yà wọn a tún ní bàbá gan nígbèjọ ṣe ti gbọ́ mm. kò burú bá mi. aago mélòó. aago mẹ́sàn-án. gbogbo nǹkan tó ń sọ ejò mò ń gbọ́ ẹ mò ń gbé ọmọ mi kí ló sọ yẹn wọ́n wo orí oko wá ṣáyé ń ṣe wọ́n ni oko ta ni ó sọ fún wọn ni wọ́n máa jẹlẹ̀ ni ó dàbọ̀ ti ya wèrè ṣé yẹn ló ṣe wá ń fóun tó ń pè mí. wọ́n pa pé ẹ jẹ ẹrú wọn èyí tó bá ṣe ń sìnkà sí sórí ilẹ̀ yẹn kí tó dé ayé máa pa wọ́n ni. lórí ilẹ̀ ta ni lórí oko èmi wọ́n ṣe èrè ṣá igẹ ò sí nbẹ ni igẹ náà wà nbẹ. ayé yín máa dàrú ẹ̀dẹ̀ wò wọ́n. àná àwọn ti san wọ́n ti sanwó àwọn tówó sọ ni pè mí padà pè mí padà ó ń mo lálejò eh, wàá ṣeré ọmọ mi eh, kò sí gìrì kò sí gìrì má fòyà eh, ó ń lọ náà ni gbogbo ẹ sì ń lọ ni gbogbo ẹ ń lọ ma màá pè ẹ màá pè ẹ padà alàgbà. báwo ni. ó rántí face mi ni. ojú èèyàn mélòó láàbẹ̀ rántí àìmọye ojú tá a ti rì mọ́lẹ̀ àìmọye tá a ti fàdá lé lọ mélòó ni ojú la fẹ́ mọ̀. èmi ni orí owó orí owó international. ah ìwọ ló fẹ́ ra lè òòṣà. yes tí mo wá síbí by two months ago. ọtí yé mi torí ilẹ̀ tó ń sọ yẹn wàhálà wà lórí ẹ o ọmọ ẹgbẹ́ mo sọ fún ẹjọ́ yẹn àmì ilẹ̀ tó mi ò fẹ́ wàhálà àmì o lè ra lẹ̀ ilẹ̀ sì wà lẹ́yìn ó wà lẹ́gbẹ̀ẹ́ ah, ibi tó bá wọn ẹ̀ lọ náwó sínú wọn yẹn ilẹ̀ àmì yẹn ò lè rà ò lè rà. listen ilẹ̀ àmì yẹn gan-an ni mo fẹ́ rà ó ní corner piece inú mo dẹ̀ rí pé ilẹ̀ yẹn tí mo bá rà ó mo máa ṣe nǹkan tó wà very very fantastic lórí ilẹ̀ yẹn so i need that land so much just tell me your price any amount i'm going to pay for it. wàá ṣe dẹ́rù owó bá mi níyàwó. kódà tó bá jẹ́ times three ẹ̀ I'll give you i assure you. ilé èṣù ni ìwọkùnrin má tẹ̀sù mọ́lẹ̀. ẹrù ọba odò bá a ṣe wà yìí. ẹrù ọbẹ̀. confam ni owó wà lọ́wọ́ ti tèmi ṣẹ̀kẹ̀rẹ̀ owó lórí yìí. ẹ abẹ́ náà epo wà lọ́wọ́ ẹ̀ lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀. ibi tó ń lọ ti yé mi. ó dàbẹ̀. o fẹ́ sanwó mi àní ilẹ̀ yẹn iṣẹ́ ó wọ̀ mí ní ojú mo dẹ̀ fẹ́ jẹ́ kó jẹ́ ti tèmi forever. fẹ́ tèṣù mọ́lẹ̀. permanent site mi ni sẹ́. àwa gan ti lọ àti dé àti <laughs> lọ àti dé wo ilẹ̀ ti di ti tiẹ̀. o ṣọ uh-uh. ọ̀rẹ́ mi thank you so much. èwo làná mọ̀ ah, ó yá wèrè. kí ló ń ṣẹlẹ̀. o mẹ́ tó dúró ni ní bá fún ẹ ní wúkìn wàá máa gáàsì tó yá ni o ò mọ ẹni tó dúró ni. orí owó ló dúró yìí. orí kíni. confam. bí n bá fún ẹ lẹ́sẹ̀ lórí gbogbo owó bẹ́ẹ̀ máa dànù ni. tẹ́sí ni máa fún ẹ. wo ajẹ́tìlẹ̀ mi ò lọ́bẹ̀rẹ̀ mi ń gbòòrò ọbẹ̀ dísù kò ṣeé jẹ o. tí n bá ti gbóhùn ẹ pé òòyì máa bẹ̀ sí kọ́ ẹ ní. ọ̀gbẹ́ni wàá rí mi lọ́fíìsì kó wá gba rìsíìtì ẹ kó dẹ̀ kó wá transfer lówó ẹ. wọ́n fi yẹn sílẹ̀ sẹ́ẹ̀ máa fún ẹ ju bẹ́ẹ̀ yẹn lọ máa ṣáwó sí i ah. all right now take it jíjí tí mo jí lówùrọ̀. mo bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀. pé máa rí bá ti ṣe máa rọ́nà gbégbá. tọrọ rí owó lórí mi. èwo máa fún ẹ ṣé mi kì í ṣe ṣọ́ọ̀kì fún ẹ ló ṣe láìpẹ́ owó bàjẹ́ àbẹ́rẹ́ abẹ́ náà láìpẹ́ owó ọ̀hún gbélé ọjọ́ oní bísíǹsì ọ̀la gbọ́ ọ̀la ìwọ ni eléyìí ṣó ti rí ṣókan oh my darling how are you i'm fine my honey thank you so much how was your trip how was your trip má bínú i was so tired yesterday i know i don't i don't want to disturb you because i know pé bí ẹ ṣe sùn yẹn ó ti rẹ ẹ ṣe ọkọ mi thank you for supporting me may God bless you ọlọ́run á máa dúró tiẹ̀ lágbára ọlọ́run ní bọ́sọ̀wọ́ ayé i'm sure i'm so appreciate you wọ́n ti bá mi dúpẹ́ lọ́wọ́ dáàdì dáàdì try nǹkan fún mi because he's there for me caring me take care of me do everything i need lágbára ọlọ́run lọ́kọ̀ báyìí dè máa ń nígbà tí a ń ṣe wàhálà gbà yẹn tí mò ń sáré káàkiri tí mo ń jámájámá she was there. lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ lọ́jọ́ ká fi ebi fi sùn lọ́jọ́ kí ìyá yẹn máa jẹ wá mm. two four seven she was there. Mm. so báyìí tí mi ṣe ní ṣe fún besides irú àtẹ̀gbọ́n yẹn náà you really try for me a lot of challenges here and there mm. but you were there always so I appreciate you. That's Mm. Sorry bá mi dúpẹ́ lọ́wọ́ dáàdì ó lè ṣe wà bí dáàdì mi dáàdì ẹ ṣe ń kẹ́ fún mi lágbára ọlọ́run irú ọkọ mi dáàdì ẹ lọ́lọ́run máa pèsè fún ẹ ó ṣàbẹ̀ màsí dáàdì ṣe ń ṣe má gbọ́ ọkọ ọlọ́run rẹ ìbájú tó kọ mi. ojú kan ni àdáṣe mi ní àríyá ṣe ti hmm, sọ. ó bẹ̀rẹ̀ hmm, ọmọ ọlọ́pàá mọ̀jọ hmm. ọmọ abíṣojú ọkọ̀ ìjà kápákìtì nílòrò tó fà á ìjàkọ̀jàkọ̀ tó jà ló fà mhm. lọ́jọ́ sí ó ètò ṣojú gbogbo oh! kì í ẹdílé double money máa gbà fún ọgbẹ this weekend o this weekend double money máa gbà. okay i don jealous okay i wan be going i have a business meeting this. ó dé wà pẹ́ẹ́rì ọ̀jẹ̀ so ṣùgbọ́n. Take care of yourself. Okay. Love you. Have a oh. blessed day. Bye, girl. That's my baby. My baby. baby, baby. Take care. Oh, right. Bye. Cheers. Bye bye. Come here. Take care. bye. Shut up your mouth! need Èmi jọ owó mi, mi jọ owó mo jìyà tí wọ́n ti jẹ owó jọ. Ilé aláyọ̀. Èmi báyìí, ọjọ́ tá a bá rí mi báyìí, èmi máa wọlé. Èmi á ah, dára. Pé <laughs> bàbá bí ọ̀lẹ́ làwẹ̀ báyìí, bá tó fún un. kí n wọ́nú rẹ lọ ah, kí ni ah. ìfúnmi ẹlẹ́wọ̀n rẹ ti sàgbówó. kí ló ṣẹlẹ̀ wọ́n lọ lóhùn pé mi kí ni kí la rí gbọ́. dáadáa sórí bó ṣe ń bọ̀ yàrá mi jẹ́ ìjápè láì pé ṣọ̀gùn mú ẹ tàbí òrìṣà gbà ojú dára lè ti wá ṣèjì báyìí. dára ṣé o sì. èmi rẹ mọ̀ pé mo fẹ́ rí ẹ. à ń gbọ́. mo kí ẹ fún àjọṣepọ̀ iṣẹ́ tàjọ ṣe inú kọ́pádì tó lè dìbàjẹ́ láéláé àwa náà àwúlò fúnra wa àwa náà àrówó kọ́lé. fúnra rẹ ni kó máa ṣàmì àgbà wọn yàn síbẹ̀ dára àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀sọ̀ tó rí gbajúmọ̀ tí ò jábọ́. sọmọ wá jẹ ìkan náà ni. n kò jẹ ìkan náà hmm. ojú ń tì mí láti sọ tó mo fẹ́ sọ ni wípé ẹyẹ orí igi tí ò tó kankan báyìí ló máa bọ́ sórí ọ̀sán báyìí tó máa ṣàkàṣàkàṣàkàṣà tó máa sọ́lẹ̀ pàkà n kò jẹ tó jẹ kí ọsàn tiẹ̀ kó rí bẹ̀ pé èmi tí mò ń jẹ́ gbajúmọ̀ kí n mu ọsàn nínú kínní. tandebe ẹ dára àbórí rẹ burú ni ah. àbí kò fẹ́ dáa fún ọ ni. Ah. Ah, ah. àbí èmi ló ń bá wí ló ń kọ́nu ìfẹ́ sí. Ah, láńbébé bí wọ́n bá tiẹ̀ wà ní ẹran oníwo ni ó kànyàn pa ṣé bíi tìgbìn tiẹ̀ wà ni. èjì eh, ó lè kànyàn eh. wọ́n ń ṣòṣà kan wọ́n pè ní òṣà Ọbàtálá ìlú fún lọ́fíń bọ́ ṣé orí wo tó yìí àṣẹ ló ń pè àṣẹ náà ń ṣiṣẹ́ sórí kìíní mo rí pé tí ń gbéra bọ̀dẹ̀ ẹ̀dẹ̀ bí kò mú yeast fi sínú fúláwà ó ti ń bọ̀ báyìí ń bọ̀ báyìí kó tó gbó máa wá di. ọ padà jẹ mọ́jèlé gbẹ̀yìn ayé rẹ̀ bẹ́ẹ̀ ni mọ́jèlé mo jẹ́ fún ọ ah. tó o bá jẹ mí ọjẹ mọ́jẹ ọlọ́nu pọnyin arìn. máa tọ́jú ẹ̀ dára. gbẹ̀yìn ayé rẹ̀ ni o. téèyàn bá jí téèyàn bá jí láàárọ̀ kó mọ owó orú ọṣẹ tí ó fi wẹ̀ o. ọṣẹ wo lóyún náà fi wẹ̀. kó lórí ibu lámbébé yìí kó mọ sọ fóun fẹ́ fẹ́ mi tí ò ní pọkàn jáde rẹ̀. dára ní sùn lámbébé. ìyá wa. lámbébé. à ń jẹ́ yín. Ah, ah. òun náà tó sí nílé tó ráwọn rẹ ń gbòòrò ní ọba. Ah. Hmm? àwọn ẹgbẹ́ rẹ wà ń tà ah. dùnà náà ń bá lówó oṣù gan tó tó wà lẹ. Ah. àbọ̀ wọn náà wò ni ọ̀rọ̀ ni wọn ò rí ni. owó oṣù rí ọ̀ka kódà tó bá tó kọ òlú rẹ gan kò ká sọgbọn tó bá ta bàbá rẹ kò ká ó mọ̀ pé oúnjẹ tí òun sọ tẹ́lẹ̀ ọmọ ẹ̀kọ́ máa fún dọ́ọ̀gì wa ó lòún gbé kékeré tó bá kú fún lóúnjẹ tó tó bá. ó yé mi ẹnu rẹ̀ ò ní yọ. ẹnu rẹ̀ wá yọ ilá ti pọ̀ jù kò sẹ́bi lọ́wọ́ rẹ̀ tìbáyé gba tápà rẹ̀ ọkọ lè gunnu àbí kò sẹ́bi lọ́wọ́ rẹ̀ ọ̀sẹ̀ méjì inú ilé yìí wo ebi ọ̀pọ̀ ọ̀nà ká sọmọ. wọ́n fi lè jáde jáde mọ́ ìjọba rẹ ló wà gà wọ́n fẹ́. wọ́n lọ sí gbèkì lọ́wọ́ akọ́sí ìbèrè. Ah, ẹlẹ́kìá mi bá àkójọ tí ń wọ ṣẹ́bọ̀ ó ti ń wọ ṣẹ́bọ̀. Ah, olóògùn kúlẹ̀ mi tó dàbí ẹ̀dìyẹ fúlàní yìí o.

nígbà tí òyìn lówó ń pòyà gúlé o tá a sì ń fàájú àárọ̀ lọ́wọ́ ó ti wá náwó ní ìsìn èyí sì ń rí pé mi kò jẹ́ gbé kí ni ìṣe náà béèyàn tí wọ́n ń sáré séǹjì náà nù béèyàn bá ti yá lówó báyìí ó sì séǹjì lẹ́sẹ̀kẹsẹ̀ sáwọn ará abúlé nítorí ṣé bẹ́ẹ̀yàn ti mọ sáré náà nù nígbà tó ti wá lówó ó sì wá sáwọn ará abúlé ó aláṣẹṣe mi yóò ládùúgbò owó ní sọ́bùjì wá fi lé mi ṣèbùgbé wá fọ̀dẹ̀dẹ̀ mi ṣèbùgbé. orí mi kò sọ̀rẹ́ ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn you are really welcome ma báyìí ah, ah. sí gbogbo iléèwé o kẹ́ ẹ bá mi rà bọ̀. kò sí ẹ má tẹ̀ bí mi ní pẹ́sítọ̀. kí ló máa ń ṣe yín ní ẹ̀yin gangan lámbébé what is your problem kí ló ń ṣe yín ó ń bọ̀ láti square ní kí ló ń bọ̀ ṣé ẹ fẹ́ jẹ́ ìwé ni bẹ́ẹ̀ náà ni mo on on on on ẹ ẹ rí géètì ṣe what is your problem gan-an náà. ẹ lọ gbé báàgì àná mọ́tò. oṣù orange ni ṣé òun ká ẹ̀ ní làákàyè náà ẹ mọ̀ kọ́ ẹ̀ ní làkàyè ṣá ẹ ṣe daft báyìí náà kí ló fẹ́ yín òṣèlú sorry mo. very stupid individual. ẹ mọ̀ sí mímọ̀ kẹ lọ gbé báàgì bọ̀tà nu mọ́tò yẹn. lídìí ní ìdílé àpò. ẹlẹ́dàá mi ọjà ọjà ọjà ṣàánú ayé mi ọjà má jẹ mí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni kò jẹ́ dànù ọjà. home market alọ́ daft bó ṣe sọ wọn lọ daft nígbà téèyàn ń bọ̀ láti iléèwé tó ní kí lọ́bẹ̀ mú bọ̀ ọ ní kó bọ́ ra gúdúgúrú àtẹ̀pà kó sọ àkókò mọ́ bọ́ mú bọ̀ ni sọ nígbà tó kọ́kọ́ bí ọ FFF ni. mọ́tò náà fire ministry. olórí ibu ni ọ oúnjẹ la pinlẹ̀ ṣe àkọsẹ́ ìdáyé rẹ̀ orí rẹ̀ ti burú orí rẹ̀ dọ̀tà ẹrù gbé bọ́ta ẹrù wa lọ́sẹ̀kùnú ilé yìí. ó ní gbé báàgì. owó àpè kánú kò owó ní sọ́bùjì mo ní owó àpè kánú kò owó mo ní owó àpèkánukò owó ní sọ́bùjì wá fi lé mi ṣèbùgbé wá fọ̀dẹ̀dẹ̀ mi ṣèbùgbé. orí mi kò sọ ṣe ìyàwó kí ló mú yín àbájọ tó wájà ṣe ń gbọ́ tó ń pariwo kí dèbí sẹ́ẹ̀ ti mọ̀ tẹ́tí nìkú lọ. ó yàwó ẹni tẹ́sí wín ni wọ́n gán yàwó ẹni. ẹ máa gbà mí wọ́n lè tẹ̀sí fúnlẹ̀ lára ń bẹ̀ ṣe wá yìí o. máa jó sọ́n pilórí rẹ̀ yìí. ẹ jọ máa jó sọ́n pilórí rẹ̀. ẹ kí lóò fẹ́ láti wulẹ̀ tí ń bọ̀. bọ̀dá mo bẹ bọ̀dá. ó tán mẹ́gà bá ti wèrè òfúlù ogo tó o ti dálẹ̀ ojú Instagram lógo tẹ̀yìn àwọn ogo wèrè tó o ṣe ló mọ̀ ẹ ti ṣe mistake ẹ ti ṣe rí o wọ́n á rí dáadáa ọ̀dà afọ àlẹ́ ńlọ ẹ fẹ́ lọ gbọ̀n tún ni next building òun lọ̀dà fún ayé dé o. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àǹfà kọ lè mọ́mù ni ah, mo ní mo bẹ́ẹ̀ bọ̀ àdá ṣé ìfúnpá ni ah, ah, àbí èèyàn dìrò ẹ̀kọ́ ilé yìí o ṣé bàbá ẹ̀kọ́ wò ìwọ ọmọ àtọkọ àbàtìlẹ jẹ tí ó ti bí ẹ síbẹ̀ ẹ̀ka jókòó ẹ̀mẹ́ ìtakọ̀ ẹ̀mẹ́ ìtakọ̀ àbí nǹkan dààmú ẹ̀ láti abúlé inú tiránkò pé kí n wá sọ̀dọ̀ ìgbọ̀ra ìwà ìwà ìhàlẹ̀ mú mi bí bí ó gbé ẹsẹ̀ náà ṣé wà lónìí ilé ìwọ lọ kọ́ o ìrìn ẹ̀kọ́ o onówó onówó. ẹlẹ́dàá mi ìsìkẹ́lẹ́ fayọ́nù rédíò Lagos onímọ̀nìtọ́mẹ̀ èsùgbèrè nù ṣé gbogbo tẹ́ ẹ sọ pátápátá yìí tẹ́ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ẹ̀rọ lọ́gì kó má da gbòòrò lẹ gbólógbólógbólógbólógbóló ẹ bẹ́ẹ̀ gbọ́ tẹ́ ẹ sọ o láti ibùdó ẹ ti wá wòdà wá. láti abúlé àtàbúlé. kí lórúkọ abúlé. kájọlá. kájọ lówó lọ́wọ́. àpapọ̀. àbúrò owó. táyà kí lórúkọ ẹ tẹ̀tẹ̀ béèrè. orí owó bọ̀dá orí owó. ó tán ṣé yàn lélẹ̀ oyè my chairman i chief coordinator Mister orí owó you are very welcome <laughs> ẹ wá kọ kò ṣakala. ṣé kìí ṣe kó ọjà wè àbóṣinwin àbí oúnjẹ olórí ẹ ṣé ọpọlọ ẹ pé ṣé òun kò ti fi ọpọlọ ẹ gbà pààrọ̀ o lè pè é ní chairman o lè pè é ní gbogbo ìbọ̀dá ètè ni bọ̀dá bọ̀dá ń jẹ́ àwọn ọmọ wa wa má má má má má ṣe wèé bó ṣe wèé mo lè sórí orí ẹ̀ṣẹ́ abúlé ó yàtọ̀ síta yẹn ìlú o kú báyìí. gbádùn ìfẹ́ tì láìsí àwọn oní tíátà ṣẹ̀ṣẹ̀ mẹ́kàn fúnra wọn ẹ ó ti yé mi ẹ náà béèrè chairman ṣẹ́ẹ̀tì pò wọ́n kẹ́ tó wá bí. ṣé kí n pè wọ́n ni. ẹ pè wọ́n. àbí bòlùrù adágbó yín ẹ tún pàdé. fi lórí ibi tí sítọ̀ kadà yìí. èsì bí òṣèlú àti kò ní ní wàhálà nínú mọ̀lẹ́bí ebi apá alájí ìyá jẹ. ó ẹ tí wọ́n pè ẹ wo bí bọ̀dá ẹ má pè ìlà yín ẹkún yìí ẹ jọra yín láìmù ẹ mú wá kíbo nọ́mbà tẹ pé ẹ mú wá bá yín sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ládàá àdá káàkiri zero eight zero òun wà ìwà fún. ẹ gbé wá ọ ẹwọ yín bí màálù kò ẹ wọlé ẹ wọlé. ayé látàlú níbo lo rọ́ọ̀lù. olórí ẹbí mo lọ mo bọ̀ náà ni. owó tó bàbọ̀ lẹ́kọ̀ọ́ dà lọ́wọ́ ẹ̀gbọ́n ní owó. àǹfààní jóná ń bẹ èrò bọ̀ ẹ́ òjò ó pa eégún lóde òde ọ̀dà àìkẹ́ sọ́mọ orí rẹ̀ wò kéde kọ́ máa jẹun báyìí kọ́ máa jẹun kó ń jẹ kó ti ń dàbí àfírí pọ́ọ̀mù. Ah, ah, ayé ah, àdúrà olóyè bí ẹ̀dùn tó tọ́ oúnjẹ ọba ti sábẹ́ àfírí pọ́ọ̀mù nínú ọba yìí nínú ọba yìí nínú ọba yìí nínú ọba yìí nínú ọba yìí nínú ọba yìí ọkọ mọ́kùnrin ṣọ́ọ̀ àìkẹ́ sọ́mọ orí wò nú fíìmù nú fíìmù ọ̀dàpá ẹ̀ fíìmù mi. ọ̀rọ̀ rẹ ò yé mi ayé o tí ń tọ́ ń sọ fún mi yín sí ni pé oúnjẹ ṣàdédé pòórá lójijì. ó pòórá pùm. àyè ọ̀ rọra a ní owó tó ta ní olọ gbà wá òun sọ̀rọ̀ oúnjẹ pòórá. ẹ gbọ́ olórí ẹbí tó ń ọ̀rọ̀ oúnjẹ kọ́ owó tí wọ́n ta kò lọ gbà wá ẹ tí wọ́n fún owó dà owó ni mò ń sọ. olórí ẹbí à ń pọ̀rọ̀ ẹ̀ mi lọ ṣé ìyẹn lè gbọ́n ló kúkú sàn ju pé ẹdun ọgbọgbọ ẹdun ọgbọ ọmọ ọmọ ń dùn ẹlẹsẹ ìtàdé tó ah, ah, kí ó dé ẹka yín ẹgbẹsẹ yín kẹgbẹ yín kẹgbẹ gbogbo ara yín kẹlọ kẹlẹ bá ah, bọdá wa ń ṣe oògùn owó ni o ń ṣe oògùn owó ni wọn à ń sọ ọtọrọ fún ilé kò fẹ́ gbàgbọ́ ẹwọ yóò ṣe pàtàkì bẹ́ẹ̀ ẹ mójú lọ lọ́jà fún kẹlẹ̀ kẹlẹ̀ owó pàṣà wa kẹ̀kẹ́ ẹ̀kẹ́ gbọ́nà èkó lọ kẹlẹ̀ ọ̀gbà owó ọlọ́run kúkú ṣe gbogbo ẹni làmú wọn lọ wọ ọ̀hún ìyẹn padà rí ẹbọra kọ́dà pàmbọ̀ gan mo rí pé ẹbọra ń jó ń jó báyìí ń jó ń jó lẹ́nu ọ̀nà ẹ lọ kẹlẹ̀ owó fún ayé bí ẹ̀kọ́ lọ́wọ́ ẹgbẹ́ ibẹ̀. wá ayé ọ̀run ayé. àtàkùn tó máa kówó dájú ìrẹ̀lẹ̀ Daddy. My beautiful angels báwo ni kò. àwọn ọmọ mi ẹ fine gan. mo máa rí pé màá ní nice gist. àbí kí la fẹ́ ṣe ń gbà tá a rí bí lọ́bí. ọmọ mi ṣẹlẹ̀ ẹ kàn lè bẹ̀rẹ̀ sí fẹ́ rí stop ìmọ̀ àtọkọ mi ẹ ẹ dẹ̀ mọ̀ pé this time around ìmọ̀ àtọkọ mi máa wà good mood. ṣe ń gbọ́ èmi àtọ́kà mi ẹbí wọn kọ àwa náà ti tó mọ́kọ̀ wálé àbí. Ah. ọ̀pọ̀ ẹ má wọrí sẹ́rí à ń lọ fún state functions and the captain of industries wọn wà wà ń bẹ̀ you understand it's for the elders. Hmm. the big rules in the industry. Mm. So back to time. but for now, we need to run. Yeah. yeah. So. Ibi tẹ́yìn lè lọ táwa ò lè lọ just a few places ni. Ibi táwa lè lọ tẹ́yìn ò lè lọ, òun ló pọ̀ jù o. Ó dẹ̀ máa dùn yín o. Ìgbà ara là ń búra ìwọ náà kí ló sì ń ṣe òun mílè òun mílè òkan pààrọ̀ wọn bí aṣọ ni wọn náà mú kàn wá lè nà for your information ṣorí màá tọkọ ni màá ṣe wá ìjọ a bá ti wọ jíìsì jáde à ń kọ́ bí nìyẹn. Eh! ayé bẹ́ẹ̀ bá dágbọ́n ẹ̀ mọ́ ayé bẹ́ẹ̀ dodo ẹ má mi lọ. ayé kókún ayé pọ̀gbọ̀n ayé pẹ́ẹ́gbẹ̀fà ayé gbégbá bẹ́ẹ̀ bá dàgbù ẹ mọ́ tákì bẹ́ẹ̀ bá dòdò ẹ mọ́ mọ́ gbé mi lọ. ó ní ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ mọ́ ta mí o. màmá fòpin sórí àjálù burúkú yìí àbí kí lèèyàn fẹ́ sọ lórí ilé ìbáyìí ọmọ wa lórí ìdúró ó dẹ̀ dédé di ọrùn mú ó fò ṣánlẹ̀ láì ṣe kó sick tẹ́lẹ̀ ah, lọ́dún ṣàlùwà. ọmọlọ́lá kí bàbá ọkọ mi ṣe pé ọmọlọ́lá ò ní sínú fámìlì mi mọ́ bàbá ọkọ mi ní bá mi pọ̀ ọmọlọ́lá wá pé mo fẹ́ràn ní. ìyá ọmọlọ́lá ó ti tó ó ti tó ẹ ọlọ́run kì í ṣe mistake ọlọ́run ò ṣe bí ire ló ń ṣe o gbogbo ẹ̀yẹ lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ ìgbé tí mo ṣàlàyé fún mi pé mo fẹ́ dín láti ti lọ débẹ̀ máa padà wá yọjú sẹ́yìn òun ṣì máa dúró. So honey, I'll see you later, okay? All I have to go. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ní láti ké mọ́. Ẹ má ké mọ́ ẹni tó bá nírú eléyìí ó dùn yín ẹni kó mú tiẹ̀ náà kó lù pa ẹni ẹ má ké mọ́ ẹ. ọgbọlọdẹ fún un. ẹ ṣe é dé kéde. ká mú fọ̀rọ̀ ṣe rí ní alẹ́ àná báyìí wà ní ilé bẹ́ẹ̀ ni mò ń gbọ́ àwọn ohun tí kan ṣe. unfollow unfollow blog ta ni wà blog bí ó ṣe láì bèbè ta ni wọ́n wà unfollow nulẹ̀ bí ó ṣe lambebe bí kílẹ̀ ní mo sọ sọ̀rọ̀ lẹ̀. ó tán èmi kò mọ̀ pé iná ń gbọ́ èmi tí mo wà ní exterior tí mo pẹ́ tẹ́ wà ní exterior náà gbọ́ tó ń ṣẹlẹ̀ èmi tí mo jẹ́ exterior lálẹ́ àná tó dẹwọ́ lé tàbà ni mo gbọ́ ṣé ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ ó jọ ọ̀rọ̀ àwàdà àbí ó jọ ọ̀rọ̀ tí òfin ṣàwẹ̀wà tí orin tó ń gbòòrò bá ti yọ báyìí ọpọlọ rẹ mọ ń yọ ọ ni. sólà ni mò ń lò. ó tó bẹ́ẹ̀ lóòótọ́ ó tó bẹ́ẹ̀ lóòótọ́. ẹ ẹ wo bí orí ní yọ orí ẹ kì í ṣe sólà ṣe é rí ẹ wò ẹ kọ́ má jẹ́ pé bóyá ntẹ̀mí rí gan náà lè rí. ẹ̀yin náà tún gbọ́. mo mẹ́lò ni o bẹ́ẹ̀ ti ń sọ látẹ̀ nǹkan mo fẹ́ kẹ́ ẹ sọ tẹnu yín. ó dọ́dọ̀ yín náà. ẹ wo ṣe rí ṣe ló dàbí pé ní ọwọ́ òórùn gbégbá pé màkẹ́já sì ní kọrin nù léyìí. orin mọ̀kẹ́já sì ni mò ń gbọ́ mò ń gbọ́ orin àìlá nù ah, léyìí ẹ dákun. kẹ́ni kọrin ẹ̀ ń sàkà ọláìbàjẹ́ ẹ̀ ń kọrin nínú ilé. nínú ilé kan náà. wọ́n ti ẹ̀ pọ̀ láwọn tó jẹ́ pé àwọn olórin báwọn tó jẹ́ pé mo wọ gbà mo kọ́kọ́ fẹ́ máa gbàjọ ni mo gbà yóò sì wo nu àmọ́ àwọn orin tó jẹ́ pé kò sí gbogbo orin tí ń rìn yàn mọ́lẹ̀ èyí tó ti àfẹ́ gbé bọ́ọ̀dì tí ò lè gbé bọ́ọ̀dì bọ́ọ̀dì ò sí é wọ. omi ni kóró omi ni ah, mi orin tó kà lẹ́yìn orí àwọn tó ti kú ah. ọjọ́ tó wà láyé lọ. mo ń gbọnu mo rò pé ọ̀gá ń ṣe pàtí. ẹ tó fẹ́ làpẹ́ làpẹ́ fẹ́ kìlọ̀ fún ẹ ah. sáàdì ò dáa yẹ́kì iṣẹ́ ti bàjẹ́ tí ọmọ làbẹ́ tọwọ́ yàn gidi ńlọ tó máa kiri bàjẹ́ tẹ́gbọ́n máa sáàdì òun làbẹ́ iṣẹ́ ti bàjẹ́ ọ́dí ò dáa bó ṣe kí ló ń tọ́jú ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀mí sí ẹ̀ máa gbà lọ́wọ́ eléyìí. ọ́dí ò ní dáa. àwọn tó ti kú lẹ́yìn bá ṣayé báyìí ẹ dákun ẹ mọ̀ dáa ìyá wa ẹ dákun wọ́n gbé eré gbọ́ lánàá mo bá ní lọ kásọ lẹ́yìn ìpè ìgbà tí màá débẹ̀ mi rà sọmọ nígbà tí rà sọmọ mo bá wò rárá pé ká ló kásọ mo bá ń gbọ́ láyédé màmá wọn ti fún ṣe pẹ̀lú bọ. ṣé o ti wọ ọgbọ́n nìyẹn ó ti ẹ̀dá ó dẹ́bi gbọ́ òdàdó agbọ́n tó bá lé ọ̀ fọ́lọ̀ mi ọgbọ́n ni fọ́lọ̀ mi. Please eh? eh? follow me. No, Bali, eh? you follow me. Please follow me. That one, you follow me. You follow me. nígbà kan náà. Ẹ wo mo padà sí sẹ́sẹ̀ kó. Yóò sì yóò máa fi parí. Dẹ́gbàá mọ̀ gbúròó mi ọ̀yọ́ lẹ́sìn káfíńdà bẹ́ẹ̀ kó tó lọ káfíńdà bẹ́ẹ̀ kó tó lọ. ọmọ wẹrẹ kí ló ń ṣe ẹ náà ẹni tó lè mú ọbọ sọ̀rọ̀ ní kí n tiẹ̀ pẹ̀lú tiẹ̀. ṣé máa kó olùkọ́ bá mi. ẹ ẹ lè fi ilé ọ. ọlọ́yin ìbúra ọ̀yọ́ ọ̀pọ̀ tó lọ́mọ ẹgbẹ́ lọ sí ìlú rẹ̀ ìmọ̀ kájú. ìmọ̀ wọn ló dùn ún mọ bí ẹ̀ ẹ̀ mo ti lọ sọ̀rọ̀ yìí ti lọ sọ̀rọ̀ yìí mo fẹ́ mọ lọ́lẹ́ yìí. <laughs> so ẹ ṣí géètì mi sílẹ̀ kò sí àkọ́kọ́ ní géètì pẹ̀lú gbogbo security threat tẹ́ mọ̀ pé wà ní àdúgbò yìí so many challenges là ń ní ní àdúgbò yìí tí ẹ mọ̀ ẹ wá sílẹ̀ ọ̀gá lábẹ́bẹ́ ni o. Ah, iṣẹ́ ò ka yín lára. ọgọ́rọ́ tí mo fi tilẹ̀ kúrẹ́ èbó ti gbá gbọ́ngbọ́n yìí oh bẹ́ẹ̀ ṣe wọlé kò yé mi. ọ̀rọ̀ tó ń sọ kò yé mi kí wà lọ́wọ́ ẹ. o ò sí gate ṣé mi sì ló ṣẹlẹ̀ nígbà yìí. ọ̀rẹ́ ni ó dẹ́sẹ̀ kò yé mi o. ẹ wò sá ẹ wò sá ṣé ẹ rí nǹkan tẹ́mi rò kó máa ṣẹlẹ̀ ni pé bóyá a ní pọfẹsọ bọ́là ní àlùgbò ń bíbá yìí kábà ah. ló ń lo idán bíbá yìí ẹ jọ torí Ọlọ́run. ó lè jẹ́ pé bóyá bí kí ifeeti kọ́ wà látọ̀run àríwá ẹgbẹ́ àjọ̀nù kan ló máa sí géètì yẹn alẹ́ sọ ó yẹ ká ṣépè ògún fún ẹni tó sí géètì yẹn ló ti sí. ó dàbẹ̀ ọ̀rọ̀ yín ti yé mi gbogbo ojú yín dán ojú yín dán gbogbo ẹ̀ ló fà yín nítorí ẹ̀ ń jẹun tó dáa lásìkò ẹ má wọrí mo mọ̀ nǹkan tí màá ṣe fún yín mo mọ̀ nǹkan tí màá ṣe fún yín ṣẹ́rí nígbà tí n bá gbàṣẹ lọ́wọ́ yín tí ah! mo gbá yín bí bọ́ọ̀ síta ah! ayé yín nǹkan tí ìgboro tó ń sọ ah! ìgboro ọ̀rẹ́ rìn ìgboro ọ̀rẹ́ rìn but ẹ fi iṣẹ́ ti tèmi ṣeré kò ní pẹ́ yẹ yín. mo mọ̀ mọ̀ kán gbà ṣe fún yín. olúwa mi ẹ̀rọ olúwa mi ẹ̀rọ mi ò wá. àlàyé bẹ́ẹ̀ bá dodo ẹ mọ̀mọ́ gbé mi lọ ààyè gbógun ààyè pọ̀gùn ààyè pégbà múraye mùsáfáyé múraye mùsáfáyé o. ṣe ọdún pé ọmọ wa kó oríire bá wa nílé láti we have to celebrate it in big form gan we have to celebrate it oh yeah my darling. it's mm. for the celebrating. wow mm. i love you darling. i love you too mama. Mm. And Daddy, dájì year is not enough o ẹ sì máa tún gbé wa jáde mm-hmm. tá a máa lọ cash fún wa gidi gan ni because kan sọ pé wíyá máa kọ celebrate ẹ̀la mi rọ mi. dáàdi mo tẹ fẹ́ sọ kókó fún yín ṣé wọn pé next month ní birthday mi sì ń. àwọ̀ dájú ò lè rántí. Mm-hmm. Ah ṣé mo pé ọkùnrin kì í ṣe bẹ́ẹ̀ rántí débi ọ̀pàṣẹ ọ̀hún mọ́ just because wọ́n máa ń busy bọ́n ṣe wà yìí wọ́n máa ṣe business wọ́n máa pè wọ́n fún contract wọ́n máa ṣe gbogbo ẹ̀ pàtí lónìí pàtí lọ́la ó dẹ̀ wọ́n pa àwọn àti senator wọ́n máa lọ sí gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ bó ṣe wà yín sí èmi mọ̀ dáàdi àbẹ́yìn mọ̀ yẹn sọ. ìyá ló máa ń rántí. it's true ṣáà kò dáre lè wà ẹgbẹ́ mi kẹ́ ọ. ẹ má jọ ṣe àbòsí láàrin ìwọ ń tiẹ̀ kó mọ̀ kó padà wá bọ̀ bàbá mi àní please help me sell daddy to buy this to buy that for me Mojo, jókòó ṣe bí òun kò lẹ́jẹ̀ ní ti ẹ kí ni. jẹ́ mọ nǹkan tó máa sọ. nǹkan tó I want to buy she. I need rice lẹ́yìn kí ló tún nìjọ. ó lóun need beautiful car. yes she want it. Because she's a big girl. And ẹ̀yin náà wo ọmọ mi bó ṣe posh. Oh. Tó bá jẹ́ mi ni posh lè máa fọmọ mi. Eh. Because mommy mi push. posh. It's alright. It's alright. It's alright. Ọmọ mi eh. kọrin fún mi. Beautiful car. Trust your daddy. I'm gonna be, be, my sisters, my everything my life. yé it's me. I kò ṣe bí torí pàṣẹ. ayé bẹ́ẹ̀ bá I ẹ mọ́ tàmí. ayé bẹ́ẹ̀ bá dodo ẹ ayé gbégbá ẹ bá dáná ẹ mọ sáàkì ẹ bá dòdò ẹ mọ gbé mi lọ. ó ní ayé bá ẹ bá ẹ mọ tàbí. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe máa ṣe máa rògbè mọ ẹ ṣe máa wò. ṣẹlẹ̀ títí tára ọmọ yín ti yá nísìnyí. mami èmi náà rí bóyá tó. fọlọ́run ṣe ìyanu. ṣé rí ogun tó ń ja ọmọ yẹn ogun inú ilé tí wọ́n ń gbé gangan ni ogun inú ilé tí gangan ni ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o ti ṣe náà bá wa nígbà tí ẹni gba létí pé ẹ bọ́ra kẹ̀ ohun kan tó wá kù tẹ́ máa ṣe fún mi níbẹ̀ ni wípé ẹ máa fi ọmọ yẹn síbí fún ìgbà díẹ̀ ní àyíká ilé ọlọ́run kógun yẹn bá lè kú pátápátá. ẹ jọ máa ogun ìdílé àbí ogun. ogun inú ilé tí wọ́n ń gbé gangan. inú ilé yẹn gangan. bẹ́ẹ̀ni ogun inú ilé logun tó ń jà. ogun inú ilé bí tó ń gbé ni. ẹ màmí tó bá jẹ́ wípé kó wà láyìíká lógun yìí máa fi ṣẹ́kù sí pọ́nbẹ́ ẹ jẹ́ kó wà ń bí i tí èpo nìkan tó máa mi ṣe nílé. ogun ṣùgbọ́n oògùn yìí ó wá yà mí lẹ́nu ah, ah. àǹtí mi ẹ ń ni. Ah, eh, ẹ ṣe mà. ẹ ṣe gan ma èmi ti fẹ́ máa lọ torí mo sì fẹ́ débì kan. Eh, ẹ ṣe ẹ ṣe ìyàwó mi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o. ẹ ṣe o ẹ ṣe àdúpẹ́ mà. ọlọ́run máa gbà fún yín o àǹtí mi àǹtí mi ẹ wù mí ni. ó gbọ́ nǹkan tí ìyá yẹn sọ. ó ní oògùn yẹn ogun inú ilé tẹ̀lé àbí. kò sí òye kí wọ́n gbé ìdánmọ̀ wọn pé ṣàfikà kókòrò nílé yẹn. wọ́n lóògùn inú ilé yẹn kò wọ́n máa kókòrò náà ṣùgbọ́n kò ní mo fẹ́ sọ fún ẹ pé ṣé kèmi sọ tinú mi fún ẹ. àǹtí mi mo fẹ́ gbọ́ àṣàjù méjì lọ ṣé fẹ́ fún ọ̀sàgbà wọn sọ fún mi ni ẹ sọ kó tó bá wà nínú yín. àdùkẹ́ ibi tẹ́ ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣẹ́ bọ́ra ń lé ọmọ kiri lẹ̀. kò sí ìwọ̀n tó jọ. inú ó ṣe jẹ́ pé inú ilé tẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ bọ́ra ń lé yín kiri. ẹ eh, bọ̀tà àǹtí mi tí bá ní ṣe mistake nígbà tí ọkọ mi orí owó máa ralẹ̀ yìí àjọra lẹ́yìn àyẹ̀ṣe foundation ni ìgbọ̀nà owó máa lẹ bọ́rọ̀ wá gbà wọ́n. fìyẹn lẹ fìyẹn lẹ fìyẹn lẹ àdùkẹ́ mo mọ bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ mo dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe wà ń sìn. but àǹtí mi gbogbo àná là ń gbàdúrà kékeré kọ́ ló ń bùkún wa kọ́ ló ń ṣàánú wa ló ń ṣàánú wa ni. àdùkẹ́ ah, ọkọ ẹ change ọkọ ẹ tẹ̀ǹdì. àǹtí mi ẹ wo ara lé ló ń mọ láwòdì òwe lẹ́la tá à ń pẹ́ báyìí kan máa gbọ́ nǹkan tẹ̀ ń sọ yìí báyìí kan máa gbọ́ lẹ́nu yìí. farabalẹ̀ jẹ́ ń sọ tọrọ fún ṣé wọn kò mi ò ní pẹ́ lọ sí Àbújá tí n bá dẹ̀ lọ sí mi ní fẹ́ kó tún máa pè mí kí n tún máa tún sáré bọ̀ ṣé ò gbọ́ mi iṣẹ́ wo lọ́kọ ẹ̀ ń ṣe ẹ̀bọ̀ra ń lé wọn kiri lẹ́nu ẹ̀bọ̀ra ń lé yín kiri lọ́la ọkọ bí ọmọ fòṣọlẹ̀ tó kú àdùkẹ́ ọkọ ẹ tẹ ń dì mí sòótọ́ fún mi. ṣẹ́ẹ̀rì lótìtọ́ èmi ò mọ nǹkan kan nǹkan tọkùnrin bá fẹ́ kéèyàn rí nìyàn máa ń rí ọ̀rọ̀ tẹ́ ẹ ṣí mi létí yìí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ó fi tilẹ̀ ọ̀rọ̀ yìí ń jọra wọn o torí ah. èèyàn bíi méjì mẹ́ta ló ti sọ̀rọ̀ ilé tí mi o ìgbà tẹ́yìn tó wá sọ̀rọ̀ yìí ẹ wò tí n bá délé orí owó á mà sọ. ẹ tó o bá délé tó o bá ẹ má ṣe rú ẹ o style ọgbọ̀ngbọ́n ẹ̀rẹ̀ ẹ̀rọ la fi máa yanjú ẹ. àti ìṣe kan ní owó pọwọ́ tọ́wọ́ mi lọ́wọ́ ni ikọ́ lọ́wọ́ àjọṣì kan ti kú ah, àti mi ò rí orí owó àjẹwọ́ mi tó ti rówó. a ah, jẹ́ sọ fún ẹ torí ẹ bá gbóná tán dáadáa orí owó á dorí ẹ bọra ọlọ́mọ àjẹ́ ó pàwọ̀ kan pàpà sínú ilé ìtọ́jú sọ fún yẹn so ọgbọ̀ngún ẹ̀rẹ̀rọ̀ la fi máa ṣe kó o fi máa yọ ọmọ ẹ ọmọ ẹ tó kù tó máa mú kúrò bẹ́ẹ̀ tí gbogbo ẹ fi máa lọ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ tó bá lọ gbójú kò tó bá lọ gbójú kò. wọ́n gbé ọkàn rẹ o. sùúrù ni o. ayé gbógun ayé pọ̀gbọ̀n ayé pẹ́gbẹ̀fà ayé gbégbá bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ mọ́ta mi. ó kọ mi. bẹ́ẹ̀ bá dòdò. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o ṣé ẹ̀yin ò rí i pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí ó ní ó mú farada ni bí tí báwo. ẹ wo mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ìfún tẹ́lẹ̀ o bọ̀ mi mọ bẹ́ẹ̀ ṣe máa gbà torí nǹkan pẹ́ bínú ìgbà yẹn lẹ́wọ́n máa bẹ̀rẹ̀ sí ní bínú àbẹ ṣẹ́yìn ò rí ni bọ́mọ ṣe ń kú lẹ́nìí ló ń kú lọ́la nínú ilé ẹ̀gbọ́n yín ọmọ àkọ́kọ́ kú ẹlẹ́kejì ló tún wà lórí bóyá ó máa kú bóyá ó máa yèyí ẹ dẹ̀ mọ̀ bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ bá ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀ ewu bọ́ ṣe wà nísìn wọ́n ń kọ́lé wọ́n ń ra mọ́tò lóríṣiríṣi ẹ̀yẹ́ wo gbàjálù tó ń jálù nínú ilé wọn yìí. ó dẹ̀ máa tẹ̀ mọ́ nínú o. fẹ́ ló sojú sí mi mọ àdùn nínú ọkọ̀ a ń sọ. kò sí ẹ̀rọ kò kò rí èyí mímọ́. ó ń tọ́jú ṣe mi ó ń tọ́jú ṣe mi náà tí mo bá lọ́rọ̀ yìí èmi náà I I don't I don't know I don't know. Why should I sit down? Kí n jókòó kébì náà Is that what you're saying to me? Kí ni reason tí màá ṣe jókòó nulẹ̀ yín náà? Kẹ́ lè pẹ̀mí náà bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n. Àbí? Ẹ ṣe hà. Ọmọbìnrin lànà ẹ̀ ṣe mí. Obìnrin lànà ẹ̀ ṣe mí. Ètùtù ajé tẹ̀ fún àwọn ọlọ́mọ ṣe. Ẹ sọ́ọ̀bù ẹ̀. Tẹ́ẹ̀bù ọ̀rọ̀ tara yín, tẹ́ẹ̀rù ọjọ́ iwájú yín, tẹ́ẹ̀rù àtúbọ̀tán yín, ẹ̀rọ tọ́mọbìnrin. Ta ló máa bu yẹ̀pẹ̀ sí yín lójú? Ẹ ti pàkan. Ìmí ilẹ̀ kọjá. Ẹ jẹ pẹ̀lú Ọlọ́run. Oh, bro, why are you talking like this? Why am I talking like what? Why are you talking like this? Why am I talking like this? Ṣé o mọ̀ pé kí ọmọ mi máa kú Do you think I'm happy? Ẹ máa fi dáni jọ. Ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ṣe bá láti fi àwọn ẹ máa láti fẹ́ you o. Irú irú you irú kí lè bá ìṣe náà? Ọjà ẹlẹ́pẹ̀ mi ni. Ṣé bẹ́ẹ̀ wálé mi? Ẹ bẹ́ẹ̀ rọ mi pé kí n má fún ilé ẹja kíkọ́ ẹgbẹ́ ṣe pẹja ṣé ẹ̀sán bẹ́ẹ̀. O ní láti fún mi lówó fún business kankan. Mi ò ní ìdẹ̀. Ṣé orí nǹkan tó wà ń bẹ̀ ni pé mi fẹ́ kó bá fún mi lẹ́ja mọ́ mo fẹ́ kó kọ́ mi bọ́n ṣe ń pẹja ni ẹja bọ́n ṣe ń pa yẹn gangan ni mo fẹ́ bó ṣe ń ṣe tó ṣe tó fi ń tẹ́ ń dín yẹn yẹn kan ni mo fẹ́. Ah! kò rí bẹ́ẹ̀ náà. kò rí báwo báwo lè ṣe rí kò rí bẹ́ẹ̀ báwo lè ṣe rí sẹ́ẹ̀ ẹ sọ fún mi mo ṣàlàyé fún jẹ́ mi pé ọlọ́run ló ń ṣe fẹ́ mi èmi ò tẹ́ǹdì bíi tiyín o bẹ́ẹ̀ ṣe wá tẹ́ǹdì ẹ lọ bá wọn kọ́ bá yín ṣe ètùtù ẹ̀rú ẹ̀ kó rọ̀ kó má kó má kó gbogbo ọmọ ọlọmọ yìí lọ́wọ́ ṣé kàn ṣe yín ni ẹ ti ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ bí ọkọ ẹlẹ́rìí o nǹkan tó bá fà wọn ọmọ ẹ̀ ṣe kó ṣàlàyé fún ẹ ilé rè kó kí ẹ bẹ. díẹ̀ àṣé kan ló bá mi lọ́wọ́ àṣé o tẹ́lẹ̀ owó ẹ̀ yìí kò dẹ́ fojú ṣe bí ìgbà tó kò nífẹ̀ẹ́ mi àṣé o nífẹ̀ẹ́ mi o nífẹ̀ẹ́ mi jọ fún mi. second born ló wà láyìíká nítòjì kò tó ayé ló wà ní ọkùnrin ọkùnrin wọ́n jẹ́ kí n sọ fún ẹ tí ọmọ yẹn bá kú ah! cnn àti bọ́ọ̀dù ẹgbẹ́ ni wọ́n ah! gbé ọ̀rẹ́ mi àti ẹ̀ ó tí níbi tí ẹ̀wọ̀n tí wọ́n kọ̀ lẹ́wọ̀n máa mí sọ pé mo sì ẹ́ débè fún un kí n tó padà lẹ́yìn ẹ̀ wọ́n sọ fún mi ní ogbó tán sọ fún mi ẹ̀rọ sọ fún mi ó tẹ̀ ẹ́ wọ́n ní wọ́n tán ọmọ mi kí náà fún ọ̀gẹ̀dẹ̀kú ó fi ọmọ rọ́pò bí alájí ó bá sí nílẹ̀ ọmọ ọmọ tó jogún ẹ̀bù ọlọ́mọ tó bá kú gbogbo ọ̀tá kọjọ yìí ta ló máa ṣẹlẹ̀ dẹ́lẹ̀. ẹ̀rọ bá pẹ́ sí ọlọ́mọ ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀yọ́ fi ìyọ̀ nígbà lọ́wọ́ ọmọ mi lọ́wọ́ mi. àbúrò mi sì rèé. ilé máa pín. ara wa ara sa adúgbò sí fọlọ́n sa. ìyàwó ẹ̀ rèé. ẹ wo lóòótọ́ mo wá sí ọ̀dọ̀ yín mo ní mo fẹ́ ṣoògùn owó ẹ dẹ̀ ṣàlàyé fún gbogbo àwọn kan tí màá lò láti fi ṣoògùn owó bàbá mo mọ̀ ó dá mi lójú pé mi ò padà wá mọ́. ṣé ẹ ṣe oògùn owó yìí mi ni kò yé mi bàbá sí lẹ́yìn rẹ ẹ̀wẹ̀ séyàn máa fárí lẹ́yìn olórí bí ni ẹ̀mí ọmọ nǹkan kan nípa pé ọwá bí wọ́n wá sí nǹkan lẹ́yìn rẹ ọbẹ̀ mi kì í ṣe ọlọ́run padà bọ̀ lọ́wọ́ owó tí wọ́n ní ibo ni wọ́n ti rí. bàbá ọlọ́run ni àṣírí ọ̀rọ̀ mímí sọ fún ẹ̀dá alààyè kankan ṣùgbọ́n kan tó ń ṣẹlẹ̀ yìí ló ṣe máa mú kí n sọ nǹkan tó wà nídìí ẹ̀ fún yín ṣe rí ní kété tí mo kúrò ní ọ̀dọ̀ yín yín sọ ń sìn pé wọn ò padà wá sọ́dọ̀ yín àwọn náà làwọn ò padà wá wọn wá ṣàlàyé fún wa ń sìn wípé àwọn ọmọ yahoo kan ara wọn làwọn ti rówó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ kí ló fa àjálù tó ń jálù o because gbogbo wa mọ̀ pé tí wọn bá ṣẹ́ṣẹ́ owó ẹ̀gbọ́n mi ò lówó tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lówó lẹ́yìn owó yẹn àjálù bẹ̀rẹ̀ sí jálù wọn gbogbo wa dẹ̀ mọ̀ pé tí wọn bá ṣẹ́ṣẹ́ owó ẹ̀yẹn ò kí ń da kí ló fa yẹn léèrè kán bá wa dàbálẹ̀ sí i tó ṣẹlẹ̀ tó fi rí báyìí. eléyìí jẹ́ káyé fífún wa ń yà wá lẹ́yìn. ìmọ̀lẹ̀ ọ̀tàn sí ní ìsìn. ọlúre sí wáre sí mi ní mọ́wọ́ ẹ̀rà ìjìdé ẹ̀rà ìjìdé ẹ̀rà ìjìdé àwọn ni wọ́n tẹ ìkòkò nífa adíáfúnládì tí ń ṣe ń gbàjámọ̀ ẹranko ládìí èéfi e ọwọ́ rẹ̀ lẹ́lẹ̀ ṣe ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là tọ́ bá bẹ́ mẹ̀sìn àgúnkunrin kọ́ là tọ́ bá bẹ́ mọ̀rin àbádà kọ́ là tọ́ bá bẹ́ndì ìrókò ńdèta kọ́ là. ibo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀ wá mo ní níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀ wá òkùnkùn ṣú ó ṣú ó ṣú oṣù biribiri. àbàbí lè ṣe sáǹpù ni o torí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó ti yẹ ọkùnrin kan ti ra ilé yìí. Wow. Mọ́tò débi tá à ń lọ. Wow, this is wonderful. Wow. Ó ti yẹ, wàá yọ fílìm bẹ́ẹ̀, wàá yọ gbogbo, wàá tún yọ plásítà ń bẹ̀. Ilẹ̀ yẹn ṣe rí gangan ni. Irọ́ irọ́ irọ́ ebi gan ni mo fẹ́. Ilẹ̀ tó tẹ́jú báyìí, àgbàlá mo fẹ́ fi kọ́ pẹ̀lú nice corner piece nǹkan tẹ́bi fẹ́ leléyìí náà. ó dàbí o lọ́rọ̀ gbọ́ àgbàláwèrè wo ló fẹ́ fi kọ́ ṣọ́ba ní ẹni o fẹ́ kọ́ pálásì ni a sọ pé bẹ́ẹ̀ ni ilé ẹ wà tó fẹ́ tẹ̀sù mọ́lẹ̀ ni sọ́mọ jésù ni ẹni. èṣù yẹn gan ni mo fẹ́ this is where i want ibi gan ni mo fẹ́ sẹ́. kí ló ń ṣe tó. owó wà lọ́wọ́ mi. yes. abẹ́ lánú ẹ̀ epo wà lọ́wọ́ àbí ẹ̀yin ò lè ẹ̀yin bọ́ọ̀sì àbí kí ni. Ah, ká bá jẹ́ ń lè. ilé àmì lélẹ́yìí o èèyàn kẹ́ni tá a máa tà fún ni ó ti di gòbe o mm. tó bá dẹ̀ sọ pé òun ló ń wẹ̀ ẹ kò séṣù kò sí kò yẹn náà lọ but èmi ò ní time láti ta ilé mi ò fẹ́ ṣẹ̀wọ̀n ó ti yẹ ṣòfẹ́ rà bó rà èmi ò ní táìmù àwọn èèyàn wà. ilẹ̀ tèmi fẹ́ lélẹ́yìí ilẹ̀ tó fẹ́ ni mi ò ní fẹ́ sí any other one apart from this one. kílódé padà ọwọ́ ẹ̀ kílódé ẹgbàlẹ̀ kínní ẹgbàlẹ̀ kejì ẹgbàlẹ̀ kẹta kílódé tọ́ba lè ní títí tó tọ́ba lè ní títí wọ́n ń pọ̀lọ̀ padà bẹ́ẹ̀ yẹn ni. mi wàá gbọ́ o kílódé mi wàá ní yẹn mọ̀ mọ́. ẹ kí ló fẹ́ ṣe. o ti yẹn pọ̀ lẹ́ẹ̀mẹ́ta. kí ló fẹ́ ṣe. kò wọlé sí ẹ lára. nígbà yẹn kọ́. tó bá tún wá táyé yẹn wá. kílódé. Ah, àlàyé àlàyé pẹ̀lú àbùtù ẹ̀ ó dọ̀nà ọ̀run àlàyé fi òkú ilé síbí báyìí náà agbọ́dọ̀ ìgbé iléeṣẹ́ àmà náà àlàyé ṣe ń sìn ọlọ́jọ́ òkú ìmọ̀ nígbà yìí ẹ̀ ẹ̀ ọmọ tó sọ pé pé wo wo jẹ́ ká Hey, hey, hey, hey, hey, hey lédè tó tẹ ẹgbẹ́ yẹn lọ sọ́bẹ̀ wà lẹ́yìn ẹ dáyẹ pé mo ẹ dáyẹ pé ẹ dáyẹ pé mo. àti parí iṣẹ́ ẹ̀ wá àti parí iṣẹ́ òòrùn orí ẹ̀bùn orí àgbàdo. ìṣe ń dúró ní kọ́mọ jésù lò mo ní kó gbẹ́sẹ̀ náà. mo yí ìtẹ̀lé yín wá síbí ni ah. nítorí pé ìtọ́ tèmi pẹ̀lú ẹ̀ ń lé mo ní máa sin wọnú kòtò báyìí ah. ètò rẹ̀ ti jẹ́ kínní kẹ́ wá tó nílé tàbí wá tẹ̀lé bàbá èèyàn máa dá yín ẹ máa burú gan-an mọ nǹkan tí màá ṣe fún yín. ló dé tó o pè wá ń pè pàdáwìrì. àwọn máa dáyé ni àwọn lọ pa bàbá mi ṣọkan ṣoṣo tí mo ní láyé àtúntò. kí wàá ló fẹ́ ká ṣe fún ẹ gan-an. mo fẹ́ kẹ́ ẹ gbé ìkòkò ẹ̀mí fún mi. ìlú ìkòkò ẹ̀mí. bẹ́ẹ̀ni ìkòkò ẹ̀mí ló lá ní pàgàrà pé bẹ́ẹ̀ yẹn ẹ́ ìkòkò ẹ̀mí orí ilẹ̀ tí kòkò ẹ̀mí bá wà ẹyẹ ò ní ké bí ẹyẹ mọ́ bẹ́ẹ̀ sì lè kú ò ní ké bí eku mọ́ ọmọ ènìyàn sì ní fọhùn bí ọmọ ènìyàn. Hmm. ìkòkò ẹ̀mí ìkòkò ẹ̀mí ló ní ká gbélé ọ lọ́wọ́ ìkòkò ẹ̀mí ò ṣe nǹkan gidi tó lè wà lórí ilẹ̀ yìí tó o bá fẹ́ ká gbé fún ọ a máa gbé fún ọ hmm. àmọ́ ìkòkò ẹ̀mí tó ń wò yẹn ibikíbi tó bá sọlẹ̀ sí táwọn èèyàn bá ń gbé bẹ́ẹ̀ wọn ò ní fèrè lórí òróǹro torí àwọn ẹbùrakẹbùra ló máa bá wọn jẹ ló máa bá wọn mu àmọ́ o tó o bá fẹ́ kòkò ẹ̀mí a ṣetán láti gbè e fún ọ a sì tún ṣetán láti gbẹ̀san ikú bàbá rẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìkòkò ẹ̀mí o. gbà á jẹ́ fún ẹ bó ṣe jẹ́ fún àwọn aṣíwájú. àṣẹ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ṣe lórí ilẹ̀ yìí eku ò bá dún bí eku ẹyẹ ò bá dún bí ẹyẹ ẹ ṣe. Bímpé iṣẹ́ tó ràn wá a ti ṣe ìkòkò ẹ̀mí tó ní ká gbélé ẹ lọ́wọ́ àti gbélé ẹ lọ́wọ́ o àmọ́ ó wà kún nǹkan ẹyọ kan tó ní ká ṣe fún ẹ ó ní ká bẹ́ẹ̀ gba ẹ̀san ikú tó pa àwọn bàbá ẹ̀ ìwọ ìwọ àtiwọ àsìkò ti tó báyìí bẹ́ẹ̀ ló bá mi gba ẹ̀san ikú tó pa àwọn bàbá mi pé. olórí iṣẹ́ tẹ ẹ rán wa ó di dandan a ò jẹ èní ni èní yìí jẹ. bẹ́ẹ̀ ni ó di dandan ká bá a ṣe ẹ ṣe gọ̀yìn ẹlẹgbẹ́ ẹ ṣe kì í. àbájá alábẹ́ mo bá dá òun ló sàn kí n gbà iṣẹ́ tó bá dẹ̀ rán ikọ̀ òun ni kò jẹ́ iṣẹ́ tí mo fẹ́ ràn yín kò ní hun yín o ìwọ àtiwọ àtiwọ. <laughs> wo ọmọ bíi pé iṣẹ́ tó rán wa mo ti jẹ fún ẹ àmọ́ o nǹkan tó mọ wá ṣe fún wa báyìí ni pé àsìkò ti tó láti darapọ̀ wọn wá nú ẹgbẹ́ yìí o ò ní ẹ̀tọ́ láti gba ọmọ aráyé ṣe mọ́ báyìí. bẹ́ẹ̀ ni mo máa fi tẹ̀lé ò ní lọ́jọ́ pé bá ò gbẹ̀san gbogbo iṣẹ́ ibi tó ń wù àti gbogbo ìwàkiwà tó ń wù látijọ́ yìí ò ní lọ́jọ́ ẹ̀san. kó má ta ilẹ̀ kan fún èèyàn mẹ́rin ò ní lọ́jọ́ pé. bẹ́ẹ̀ ni wọ́n ta ilẹ̀ kan fún èèyàn mẹ́fà wọ́n ta ilẹ̀ kan fún èèyàn márùn-ún ẹ mú àwọn ẹni ẹlẹ́ni ẹ dẹ̀ mí wọn légbodò lẹ́ni ni ọ̀rá yé mọ́. ìrẹ́ ló múra ètò ń bá rojọ́ ìwọ ẹ̀yin ọmọ ẹ̀dá dámọ̀ ẹ̀yin ọmọ ènìyàn ìkà ń gbénu yín kà sí ń bẹnu yín ìwọ èmi lọ́jọ́ kù rẹ pé wọlé kó wòkè èmi ló ráyè wò. bẹ́ẹ̀ ni gbogbo ẹni sọ ló ah! ráyè wò ṣé wọn sọ fún yẹn tẹ fẹ́ wá bá ní àjẹ́ ti ní ẹ ah, ah. padà lọ bẹ́ ẹni tó ràn yín bí ẹ̀ bá mi lé. <laughs> ó gbà. Ah! bàbá àṣé nǹkan tí mi ò mọ̀ pọ̀ ju nǹkan tí mo mọ̀ lọ ẹjọ́ gbà mí ò ẹjọ́ torí tó lọ nǹkan tí bàjẹ́ ń kọjá àlá bàbá ìṣàánú mi kí la máa ṣe báyìí tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ máa fi tán lẹ̀. kò sí ṣíṣe kò sì ṣàìsí àfi kẹ́ ẹ kó jáde kúrò ní ilé yìí ẹ̀yin náà ṣáà ti fojú ara yín rí wípé ẹ̀ ń tọ́talẹ̀ yìí fún wọ́n pa ni wọ́n pààyàn sórí ilẹ̀ yìí àwọn ọmọ ní nǹkan wá fi ó kan kéjì wípé àwọn fẹ́ gbẹ̀san ẹlẹ́gbẹ́ ọmọ sì ni ọba fọ̀rọ̀ lọ àwọn ẹgbẹ́ rẹ̀ òun ló fa àjálù tí ń jálù mọ́lé kì í ṣe pé yàn kan ṣẹ́ sówó. so Baba, ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ń sìn ni pé kẹ́gbọ́n mi kó jáde nínú ilé tó ń gbé ń sìn. bẹ́ẹ̀ni. bọ ilẹ̀ yẹn nìkan náà ni problem. ó ti tán. gbogbo owó wọn wọ́n sì lè máa ná nǹkan wọn lọ. bẹ́ẹ̀ni lórí ilẹ̀ ọ̀hún kan. ẹ ti gbọ́ ìyẹn dẹ̀ tún dà. ẹ̀yin náà ṣàgbọ́. ẹ máa lọ padà bọ̀ sí. oṣù oṣù oṣù biribiri ìdùà báwa tán mọ́lẹ̀ sí ìdùà báwa tán mọ́lẹ̀ sí. ayé ilé o ayé. mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n wọn kúlùkù ń sáré owó. olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn orúkọ jésù ah! Ah! Ah! agbára ẹ̀jẹ̀ jésù àpáta sẹ́mi aforúkọ ńlá yìí tó tóbi jùlọ lé ẹni òkùnkùn tó ń bẹ nínú láì jáde ọyẹ máa jáde ọyẹ máa jáde ìwọ ẹni òkùnkùn ọyẹ máa jáde ìwọ ẹni òkùnkùn ọyẹ máa jáde báàrọ lọrù ọyẹ máa jáde torí ní orúkọ jésù kí gbogbo ẹkún máa wọlé ọyẹ máa jáde lọ ọyẹ jáde lọ ọyẹ jáde lọ. Ah! Amém! ẹ̀mí òkùnkùn tẹríba tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba nítorí pé gbégi tọpọ lórí tẹríba fún afẹ́fẹ́ tẹríba lórúkọ Jésù. Thank you, Jesus. Thank you. Olúwa o ṣeun. Ọba tó ṣèlérí tó mú ìlérí ṣẹ. Ọba tó wí bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀. Olúwa o ṣe òwú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ nírìn àjò adúpẹ́ agbẹ́yìnká yìí lóko lórí ìdílé yìí nígbà jẹ́ ká parun ẹ jẹ́ kí sátani òfin wọn jẹ adúpẹ́ pé ẹ̀jẹ̀ kó jèrè ayé wọn adúpẹ́ pé ẹ bá wa lé ẹ̀mí òkùnkùn jáde nínú ilé náà olúwa ó ṣe bàbá ó ṣe. mo sọ fún yín dọ́sí ìpínlẹ̀ kò sí tó máa sọ fún yín kó máa bá òkè àti ìgbà ìgbà bóyá ìdìbò ti kókó jáde nínú ilé yín mọ́ ipa òkùnkùn ti jáde ìmọ́lẹ̀ ọlọ́run ti tàn sínú ilé yín agbára ọlọ́run ti yí ilé yín ká. àmín jésù mọ́mi nǹkan tí babaláwo sọ fún wa ó ní pé kí ẹ̀gbọ́n mi má gbénu ilé yìí mọ́ o ẹbọ mo rí tí nǹkan jáde ń sìn. ó ti jáde lọ kò sógun mọ́ kò sí wàhálà mọ́ ah, ipa òkú. Ah, olúwo ah, ṣe ẹ̀jẹ̀ jésù ti yí lẹ́yìn ká ẹ̀jẹ̀ jésù ti yí lẹ́yìn ká. kí ló ṣe yadani yadani. ẹ má kẹrù ẹ má ti kẹrù bọ̀rẹ̀ mo tà lọ mọ́ bẹ́ẹ̀ ni bọ̀ bọ̀tẹ̀ ẹ bá wa tún ṣàdúrà ní gbogbo pálọ̀ ẹ fún ìrìnàjò. ẹ̀jẹ̀ jésù ti kúnnú lẹ́yìn. nínú ilé yẹn lọ wa ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn orí mi kò sọre ire lójú owó rí ayé mi kò dire ire ni mo yàn jíjí tí mo jí lówùúrọ̀ mo bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ pé màá rí bá ti ṣe máa rọ́nà gbégbá tọrọ rí owó lórí mi.